sallallahu alayhi wa sallam ẹni tó fi ọ̀nà islam mọ̀ wá tó jẹ́ ká mọ pàtàkì irú ìjókòó tá à ń jó yìí kọ́lọ́run jẹ́ kó jẹ́ ìjókòó ìbáàdà tá a gbà lérò pé kó jẹ́. nítẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ tá à ń page two hundred and fifteen lábẹ́ àkọlé àwọn nǹkan tó jẹ́ ojúṣe. ọkọ lórí aya lẹ́yìn tá a ti gbé àwọn ojúṣe aya lórí ọkọ ẹ̀yẹ̀wò. a wà ní item sixteen tó jẹ́ èyí tó gbẹ̀yìn nínú àwọn nǹkan tí wọ́n kà yìí tó jẹ́ ojúṣe ọkọ lórí ìyàwó ẹ̀. òun náà ni anya adela bẹ́yìn ha wà bẹ́yìn ha ti tọ́ àánú wọ́n bí wọ́n lẹ́yìn tí wọ́n ka ọ̀kan òjọ̀kan nínú àwọn tó jẹ́ ojúṣe ọkùnrin wọ́n ní èyí tó jẹ́ ìkẹrìndínlógún nínú ojúṣe ọkọ lórí aya òun náà ni pé tó bá ní ju ìyàwó kan lọ ó pọn dandan fún un ó jẹ́ ọ̀ràn èèyàn lé lórí pé kó ṣe déédéé láàárín àwọn ìyàwó wọ̀nyí déédéé nínú fífúnni lóúnjẹ déédéé nínú dídáṣọgun òwò ẹni àti déédéé nínú pípèsè ibi tá a gbé àti lílò sí ọ̀dọ̀ ìkíní kejì àbí jù bẹ́ẹ̀ lọ nínú àwọn ìyàwó. ẹ dákun ẹ jẹ́ ká ó ṣe déédéé bí kúránà ṣe ní kí wọ́n ṣe déédéé kúránì ò wá yán nínú kí ni kí wọ́n ti ṣe déédéé yìí àgbọ́yé ẹ déédéé ibo ni ká ti ṣe déédéé á wà sínú nǹkan míì tọ́lọ́wọ́ bá ní kó máa tú kúránì fún ni torí nǹkan tọ́lọ́wọ́ bá sọ ní pé tẹ bá páyà pé ẹ̀mí lè ṣe déédéé ẹsẹ̀ ẹyọ kan àwọn kan wá di tẹ ẹ bá páyà pé ẹ̀mí lè ṣe déédéé mú wọ́n ní kò sì ṣeé ṣe fún ẹnìkan lábẹ́ fúnmọ̀ láti rí déédéé ṣe torí ẹ̀ ohun táwọn gbọ́yé náà ni pé ọlọ́run ṣe léèwọ̀ fún ọkùnrin mùsùlùmí láti fẹ́ ju ìyàwó kan lọ ọ̀rọ̀ tó ń rùn létí ni. a sì ní èdè káṣẹ̀ máa wá áyà àbí hadith láti da ìsọkúsọ yìí nù torí pé <clears throat> ọ̀rọ̀ àwọn kan táwọn ń bẹ̀ lórí ọkàn wọn tẹ́lẹ̀ ni àwọn tó jẹ́ pé ọkùnrin ń bẹ nínú wọn obìnrin náà ń bẹ nínú wọn àṣetánì àfa náà wà nínú wọn báyìí ṣe láwọn fẹ́ gbọ́ làwọn náà fẹ́ sọ wọ́n ti kọ́kọ́ tiẹ̀ ní wọ́n rọ̀ mọ́ ohun tí wọ́n fẹ́ ṣé wọ́n rò pé bá fẹ́ nú àwọn mu wọ́n wá ń ṣẹ̀ ń wáyà àbí hadith tí ó máa jẹ́ ìkínlẹ́yìn fún nǹkan tó bá fẹ́ nu wọn yìí mu. ó sì ṣòro fún wọn láti rí hadith gbé ohun tó jẹ́ fẹ́ nu. kùránì náà ni gbogbo wa máa ń lọ la máa ń dojú ẹ̀kọ́ ohun tó bá wù wá torí pé ìyẹn máa ń ṣe bí ẹni sábà takókó tó jẹ́ pé hadith ló wá ń fọtí wẹ́wẹ́ yóò máa tù. òun náà ni sayidina umar rabi allahu anhu tó jẹ́ kan máa wọ sọ́lọ́fà rọ̀ṣídìd tó ṣe ń fi ń kọ́ wa ó ní tẹ́ ẹ bá ráwọn onífẹ̀ẹ́ ní tí wọ́n bá ń fi àyà kùránì jà yín níyàn lórí ìfẹ́ ẹnu wọn tí wọ́n fẹ́ ṣe ó ní ẹ̀yin ẹ máa fi hadith ẹ máa fi kojú wọn torí pé kùránì ni wọ́n rí tú síbi tó wù wọ́n hadith ó ń túmọ̀ kùránì ni wọn kì í rí yẹn tú síbi tó wù wọ́n torí pé ìṣe ńlá ṣe táwọn sọ hábẹ́ ìbáṣe lójú ayé ni hadith máa sábà jẹ so a máa gbé wọn dálẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ kùránì bẹ́ẹ̀ ni ibi tó wù wọ́n ni wọ́n lè tú sí tẹ bá ní wọ́n ṣe ń gbóbìnrin lóbìnrin jókòó tí wọ́n ń jó tí wọ́n ń dárin tí wọ́n ń rúpọ̀ mọ́ra wọn wọn ní iná aláha wọn mọláyé kẹta òye sọlú náà alẹ nàbí àsàlátù là ń ṣe ayé àsàlátù nù. ṣùgbọ́n báwo ni wọ́n ṣe ní ká ṣe é báwo lòjíṣẹ́ ńlá ṣe ṣe é àní nínú quran nínú hadith láti máa rí ló ṣe jẹ́ pé àwọn tó pọ̀ nínú àwọn onífẹ̀ẹ́ nu wọ́n máa ń ha quran sórí bẹ́yìn ahlus sunna náà ṣe ń ha quran sórí ohun tó máa ń pé wá ń dá wọn náà pé onífẹ̀ẹ́ nínú wọn ni pé wọn kì í fẹ́ gbọ́rọ̀ hadith ìdí ẹ̀ náà sì lọ ti gbọ́n ẹ̀ pé hadith máa ń ṣàtakò fún wọn a sì mọ̀ pé ẹnìkan ò ní mọ quran ó mọ jọ iṣẹ́ ńlá lọ. tó bá wá jẹ́ pé nǹkan wá rọ̀ mọ́ tí wọ́n láwọn fi ń ṣẹ̀rí pé ọlọ́run ò fẹ́ ká fẹ́ jìyàwó kan lọ tó bá jòdòdò ni a kò yẹ kárẹ́ nìkan tó máa ṣe nínú àwọn tí wọ́n láwọn gbà kó jìṣẹ́ ńlá. òun fúnra ẹ wá ṣe àwọn sọ̀hábẹ̀ ń ṣe àwọn tábìrì ń ṣe tábàtì ẹ̀ kò pẹ́ láyé débi kó tábìrì àwọn sàhábà rọ kiri káyẹ ó sì rí wọn tí wọn fẹ́ ju àwọn kan lọ kò kọ fún wọn a jẹ pé ẹni bá lọ́lọ́wọ́ fẹ́ ká fẹ́ ju àwọn kan lọ kó wẹ́rí mi yàtọ̀ sí àyà pé tẹ ẹ bá páyà pé ẹ̀ nílé ṣe déédéé ẹ fẹ́ yọ kan ọlọ́run jẹ́ kó yé wa wípé ó ní ohun tóun gbà lérò pẹ̀lú déédéé yẹn kì í ṣe déédéé ní gbogbo ìṣe àwọn ìṣe kan wà fẹ́dá ò lè fi ṣe déédéé so báwo la ṣe wá mọ èwo lọlọ́run ọba gbà lérò èwo lọlọ́run ò gbà lérò á wà padà síbi súnmọ́ òjíṣẹ́ ńlá pípadà síbi súnmọ́ òjíṣẹ́ ńlá òun ló mú àfáà yìí wá sọ wípé ká ṣe déédéé nínú oúnjẹ fífúnni nínú aṣọ wíwọ̀ nínú ilé gbígbé àti nínú awásùn ti obìnrin. àlàyé ẹ̀ ni wípé àwọn nǹkan tó wà ní kọ́ńtrol ọkùnrin láti fi ṣe déédéé ọlọ́run ọba fẹ́ kó ṣe déédéé nípa wọn. tí ó bá fún wọn ní upkeep ìyẹn owó oúnjẹ àbí tí ó bá pèsè oúnjẹ sílé kó má bu tẹni tó nífẹ̀ẹ́ kún ju tẹni tí ò nífẹ̀ẹ́ tó lọ. bẹ́ẹ̀ náà fàṣọ bẹ́ẹ̀ náà fúnlé gbígbé bẹ́ẹ̀ náà fún wíwá sùn ti ìyàwó ẹni tó bá jẹ́ pé òun ló ní ọjọ́ yẹn kọkùnrin gbìyànjú láti ṣe déédéé láwọn abala wọ̀nyí tọrọ bá ṣẹlẹ̀ ó níbi pé ká bá wọn rí ká má fàjọrò fún kan torí pé a nífẹ̀ẹ́ ká máa wá fẹyín sí kejì torí pé òun là nífẹ̀ẹ́ ara ìṣedédé nìyẹn ibi tó yẹ ká ti fàjọrò bá ṣe fàrò fún kínní bẹ́ẹ̀ náà ni ká fàrò fún kejì gbogbo tí ọlọ́run bá ti fún ni ní kápá pé ká ti ṣe déédéé ká ṣe déédéé ń bẹ̀ ṣùgbọ́n tá a bá ní déédéé àwọn ibì kan wà tọkùnrin ò ti láǹfààní àti ṣe déédéé bó tiẹ̀ wú láti ṣe àti ṣàlàyé eléyìí rí irú ẹ̀ lọ́lọ́run ọba náà ń tọ́ka sí tó fi ní wọ̀lẹ́n tẹ̀sítẹ̀ fi rí àǹtà àdìrú bẹ́ẹ̀ náà nìṣá ìwọlẹ̀ ọ̀hárọ́sọ̀ bó ṣe lè tẹ́ fẹ́ṣọ́ déédéé ṣíṣe tó ẹ̀ lè rí ṣe ó túmọ̀ sí pé àwọn ọlọ́run ọba ṣàmójúkúrò yìí tí ò sí ní kápá yín a máa ń sábà gbọ́ hadith kan bó tiẹ̀ jẹ́ pé hadith tó lẹ́ni a kì í fi ń ṣe ẹ̀rí ọ̀rọ̀ ṣùgbọ́n ìtumọ̀ inú ẹ̀ ìtumọ̀ tó lẹ́fẹ̀ẹ́ ńlẹ̀ ni gbólóhùn hadith yẹn ló lẹ̀. wọ́n ní àwọn aisha ọ̀bí aláwọ̀ anha ó ní òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́wò sẹ́lẹ̀m a máa pín nǹkan láàrin àwọn ìyàwó ẹ̀ kánà rasulillah sọ́lọ́láhùn àlẹ́wò sẹ́lẹ̀m yàtọ̀ bẹ́ẹ̀ nà nìsa ìhín wọ̀yá àdìl a máa pín nǹkan ní dọ́gba ní dọ́gba láàrin àwọn ìyàwó ẹ̀. débi tí wọ́n sọ dé yìí hadith yẹn ó sọ̀hí ẹ̀. ṣùgbọ́n èyí tó wá fi kún tá a sọ pé kò sọ̀hí ẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ òun ni pé fọyọ̀ kún aláhùnmá hàrà kìfìlì fìmà amlik fàlà tẹlifíni fìmà amlik. wọ́n ní a wá fi kún wípé ìwọ náà ọba ohun tó fún mi ní kápá láti fi ṣe déédéé ni mo ti ṣe déédéé ń bẹ̀ yìí má wàá dá mi lẹ́bi fún èyí tó fún mi ní kápá ẹ̀. ìtumọ̀ yìí ó correct ṣùgbọ́n àwọn gbólóhùn yẹn àárí àrídájú pé lóòótọ́ lóòótọ́ lànà bíbí wọn ohun tá a gbà lérò pẹ̀lú pé hadith ẹ̀ fún yẹn. nípa báyìí àáfàá specific areas tí wọ́n ti fẹ́ kí ọkùnrin ṣe déédéé kí a má bàa gbẹ́yé wípé ó mú àwọn kan nínú àwọn nǹkan ó fa àwọn nǹkan kan sílẹ̀ fápèjúwe kò sọ wípé nínú jìmá sexual intercourse ìbálòpọ̀ lọ́kọláya wípé a gbọ́dọ̀ ṣe déédéé ń bẹ̀ torí pé kò ṣeé ṣe bí àtẹ̀lóhùn fẹ́ ṣe wọ́n lọ́lọ́run ò ní kọ́pì ló ṣe déédéé ń yẹn bóyá bọ́lá ń ṣe ní kí ẹnìkan lẹ́wà jẹ́ ẹnìkan lọ àbí kẹ́nìkan tọ́jú ara jẹ́ ẹnìkan lọ àbí àkókò tọ́lọ̀ ní kó rìn sí ọkùnrin lára ju tẹ́nìkan lọ ó lè jẹ́ pé jẹ́ pé ń sùn ní ààrẹ ẹlẹ́ha kan kò fọwọ́ kàn án níjẹ́ ọtẹlùmíì ó fọwọ́ kàn án irú ìwọ̀n ọlọ́run ò fi bí ọkùnrin tí kì í bá ṣe pé ọkùnrin mọ̀ọ́mọ̀ ṣe ni so ìdí nìyẹn tá a fà yìí fi yan àwọn abala tí wọ́n ti fẹ́ kí ọkùnrin ṣe déédéé. lẹ́yìn eléyìí tó jẹ́ ojúṣe ọkàndínlógún àfa wa lọ sí abala míì ó ní alẹ́sọ̀tòkùn mùsítẹ́rọ̀kọ bẹ́ẹ̀ náà zọ̀jẹ̀ yìí. àti kọ́kọ́ ṣàlàyé àwọn nǹkan tó gbójúṣe obìnrin sọ́kọ eléyìí jẹ́ ojúṣe ọkùnrin sáyà ó wá fẹ́ mẹ́nu ba àwọn ojúṣe kan tó jẹ́ pé àbáwọn ẹ̀tọ́ kan tó jẹ́ pé atọkùnrin àtobìnrin ni wọ́n jọ ní fúnra wọn wọ́n jọ ṣíẹ̀ fúnra wọn ẹnìkan ò ní lórí ẹnìkejì ẹnìkejì má ní lórí ẹnìkíní kí ni àwọn ẹ̀tọ́ yìí ó ní àkọ́kọ́ náà hemlin istimta àǹfààní pé kọkùnrin fẹ́ gbádùn ohun tí ọlọ́run bá tọ́jú sára ìyàwó ẹ̀ àǹfààní yìí wà fọkùnrin ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe wà fóbìnrin náà pé kóun náà fẹ́ gbádùn nǹkan tó láwọn bá tọ́jú sára ọkọ ẹ̀. so that tá a bá gbọ́ yé wípé àjọ láǹfààní yìí ni ọkùnrin ò ní fojú aṣàwò ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ náà bá initiate sex tó bá jẹ́ pé ìyàwó ló sọ párọ̀ òun wà lọ́nà tóun náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pe ọkọ ẹ̀ kó máa wò nílò pé àṣà ni ló ṣe ń jẹ́ pé yọ pé rárá ẹ̀tọ́ pé ká jọ gbádùn nǹkan tó láwọn bá tọ́jú sára ara wa ẹ̀tọ́ ni tọkùnrin bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ẹ̀tọ́ fóbìnrin eléyìí jẹ́ àkọ́kọ́ ó ní kejì ṣùgbọ́n tàwárò bẹ́ẹ̀ náhùmá bìmùjẹ́rọ̀dì làákìdì ìlà máa ta àhàdùhùmá ẹ̀tọ́ kejì ó jẹ́ pé bọ́kọ ṣe ni lórí ìyàwó ìyàwó náà ni lórí ọkọ òun ni ẹ̀tọ́ pé kájogún ara ẹni tọkùnrin bá jáde láyé obìnrin máa ń jogún. ìyẹn la mọ̀ jù ṣùgbọ́n ṣé tóbìnrin bá jáde láyé ṣọkọ náà lè jogún bí mi ò mọ o bóyá ó rinlẹ̀ nínú ìṣẹ̀dálẹ̀ yorùbá ṣùgbọ́n nínú ìṣẹ̀ríà ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọkùnrin náà lè jogún kò sí nǹkan kan tó ń jábùkù nínú ẹ̀ pé àá tí wàá gbọ́ ìyàwó ẹ̀ jáde láyé ó wá ń jogún ẹ̀ àá tí gbọ́ kankan ò sínú ẹ̀ ibi tó tiẹ̀ ti lè ṣòro ṣe jù òun ni ilé tó bá jẹ́ pé ọkùnrin ọ̀hún ní ju ìyàwó kan lọ. tó wá jẹ́ pé kan nínú àwọn ìyàwó ẹ̀ ó ní pọ́tàtì. ìgbà tó wá jáde láyé táwọn àfa bá jókòó pé tó nínú nǹkan tó mọ ọyún fi sílẹ̀ o ọkọ ẹ̀ ní bùkà ó ní àǹfààní sí ìpín báyìí báyìí báyìí báyìí. àwọn ará ilé ìyàwó tó jáde láyé wọ́n lè máa wá rò pé ṣáàtúwádùn ní pẹ́tàtì ọmọ àwọn kó lọ́ máa fi gbọ́ bùkátà àwọn orogún ẹ̀bí. ṣùgbọ́n ṣẹ̀rí ọlọ́run ọba là ń sọ̀rọ̀ ẹ̀ kì í ṣe ṣẹ̀dálẹ̀ yorùbá. so bọ́kùnrin ṣe lẹ́tọ̀ yìí lórí ìyàwó bẹ́ẹ̀ nìyàwó náà ní lórí ọkọ̀. bákan náà nínú ìṣẹ̀dálẹ̀ yorùbá eh, bóyá àwọn tí wọn ò sì tẹ̀lé ìṣẹ̀dálẹ̀ bó ṣe kí wọ́n tẹ̀lé ní o ṣùgbọ́n nǹkan tá a mọ̀ tó máa ń sábà ṣẹlẹ̀ ni pé tóbìnrin ò bá bímọ fọkùnrin lọ́pọ̀lọpọ̀ tọkàn ẹ bá ti jáde láyé òun náà ló máa ń sún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa láti wá ọmọ síbi tí ò yẹ kí wọ́n wá sí ńgbà míì torí pé ìpayà máa ń ṣe wọ́n obìnrin tí ò bá ti bímọ fọ́kọ àwọn ẹbí ọkọ máa lè dànù nítọ́mọ wọn bá ti jáde láyé wọn ò ní jẹ́ kórìí nǹkan kan nínú dúkìá bí ìgbà tá a ní ọmọ nìkan ló nípìn nínú ogun ṣẹ̀rí ọlọ́run bá ní rárá tá a bá ti ṣe ákùnrin nìka tá a bá ti ṣe ìsoyìgì kódà ká má ì tí ì sun ọmọ kan ṣoṣo tí kìíní kejì wọn bá jáde láyé ẹnì kejì ti lẹ́tọ̀ọ́ sí pọ́pátì ẹ̀. ká ṣe ápù nìkan àtàn ká wá gbọ́ pé tó àkókò tọ́láwọ̀ bá dá fún sísà ti tó kí wọ́n tiẹ̀ tó ń délé ló jáde láyé àti gbọ́rú ẹ̀ rí àwa ló ń jẹ lójú kékeré inú àrà tọ́láwọ̀ bá ń dá ṣùgbọ́n abẹ́lẹ́ kó má fi wá dá bẹ́ẹ̀ kí wọ́n tó délé wọn ní sísà jáde láyé ẹ wá ní ah bàbá sísá yìí dẹ̀ ní owó ilé méjì tó wà lọ́gbà ó yẹn lòún fún ìkan tó wà ní ìkẹjà ó ló ní kán káwọn afá ìjókòó pé kí ni ìpín ti bọ́ra nù ẹ̀ ó dá mi lójú bá a ṣe pẹ̀ tó nígbà yìí àwọn kan náà máa fẹ́ kíkì pé rárá o àgbòsí ni ṣé wọ́n fẹ́ pín fẹ́ pátí ẹni tí ò tẹ̀ sí ìdílé wọn fẹ́ lọ pín fáwọn ọlẹ́ àtàpá yẹn ní ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá mò ń sọ pé ṣẹ̀ríà ọlọ́run ọba ni. àwa máa ń bẹ àwọn brothers ẹgbàá o ẹgbàá o ọlọ́run ọba lónìí kẹyìn ọjọ́ lẹ́yìn tẹ bá rí gbogbo ẹjọ́ ti yín èyí tẹ fẹ́ fi táwọn òbí lọ́rùn èyí tẹ fẹ́ fi táwọn ẹgbẹ́ yín lọ́rùn tẹ bá wí tán tẹ́ lọ bọ̀ ọlọ́run ní ẹ máa bá òun bẹ̀. so ẹni tó bá ti yẹ pé ọlọ́run ṣe ní ká ṣe rèé láwọn níbi tó bá ti yẹ kó là á sọ̀rọ̀ tí wọn bá ti gbà máa wòran ọlọ́run ọba tó ń dákẹ́ dájọ́ ń bọ̀ wá dájọ́ ṣùgbọ́n káwa máa wàá ṣe orí ibú pé à ń takùtọ̀ ọlọ́run la ṣe ń jẹ́ kó yé wa tẹ́nìkan bá jẹ́ pé property sister kan lòun fẹ́ fi ṣe oríire láyé àti pé òmùgọ̀ lòun náà a gbọ́dọ̀ gbàjọba tó ń pín arzik síbi tó bá wù ú ṣùgbọ́n ká lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ti fi ẹnu kọ tí ó sì mọ̀ pé òun fẹnu kọ lórí àwọn nǹkan tí sẹ̀rí ọlọ́run bá kàn tó kàn mọ́lẹ̀ sẹ́yìn ni kò bá ìfẹ́ ẹnu yín àbí ṣẹ̀dálẹ̀ yín mu tó sì jẹ́ pé kẹ́ tó máa mọ àlàyé ẹ̀ ẹ ti fẹnu wa rọ̀ bá ṣe ń bẹ̀ yín pé tí ìgi bá ti so ẹ̀tọ́ kájogún ara ẹni ó ti stand. ìkẹta àlùmọ̀ àṣọrọ̀ bí màrú nígbà tá à ń ti ọkọ nílẹ̀ wípé kó fi dáadáa bá ìyàwó ẹ̀ lò ìyàwó náà òun náà ní ojúṣe yìí láti fi dáadáa bọ́kọ ẹ̀ náà lò ẹ̀tọ́ tí wọ́n jọ ní lórí ara wọn ni ojúṣe tọ́lọ́wọ́n bá jọ gìrò àwọn méjèèjì ni ṣùgbọ́n torí pé nìkan lọ́wọ́ bá ṣe lálágbára lórí ẹnì kejì ìkìlọ̀ yìí máa ń pọ̀ lórí ọkùnrin ju ẹyin obìnrin lọ torí pé ẹni abámọ̀ lálágbára òun náà ló lè fìyà ni la ṣe máa ń bẹ àwọn ọkùnrin pé hosnul ishra ìbágbépọ̀ dáadáa ẹrẹ́rìn fún wọn ẹ múra yín wá sílẹ̀ fún wọn ẹ má rorò mọ́ wọn ẹ ní sùúrù fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rí fọkùnrin náà lórí fóbìnrin torí láwọn ilé yìí sísà gangan ni kìnìún àáfà gentle bí omi àmúni wàláì kò sí exaggeration téèyàn á máa ṣèmọ̀ pé ṣé sísà ilé sanwó oúnjẹ tí wọ́n lọ ní àbí báwo ló ṣe jẹ́ so ẹ jẹ́ ká mọ̀ yìí pé àwọn ẹ̀tọ́ wọ̀nyí lọ́kọ-láya ni wọ́n jọ mú lórí ara wọn. ìkẹrin ó ní jíjẹ́ ìwọ ká fẹ́ àwọn àna ẹni tí wọ́n bá ti kó sínú àwọn àna tọ́lọ́wọ̀n ọba ní nìkan ṣe é wọ̀. láàrin àwa pẹ̀lú wọn. ó wà nídìílé ìyàwó ẹni tọkọ gbọdọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà ló wà ọkọ ẹni tíyàwó ẹ̀ náà gbọdọ̀ fẹ́ tí wọn bá tú. sọ àwọn ẹ̀tọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́kọ lọ́jọ́ ṣíà ẹ̀ ni ẹ kí n tún máa létí àwọn ẹ̀tọ́ yẹn lẹ́ẹ̀kan sí ìkíní ẹ̀tọ́ ẹ ni ìkejì ẹ̀tọ́ ara ti ohun tí ọlọ́run bá tọ́jú sára kejì ìkẹta ẹ̀tọ́ ká ṣe dáadáa síra ẹni ìkẹrin gbogbo ohun tó jẹ́ ìwọ̀ fúnni láti fẹ́ nídìílé ọkọ èyí tó ṣe déédéé ẹ̀ náà nídìílé ìyàwó àgbọ̀dọ̀ súnmọ́. lẹ́yìn eléyìí afa ìwà fẹ́ mú ọrẹ sí topic tuntun tó ń jẹ́ tààdùdù zẹ̀wùjáàt tí àwọn olóyìnbó ń pè ní ṣé polygamy náà ń pè àbí polygyny mímáa fẹ́ ju ìyàwó kan lọ ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn mo fẹ́ pè á sí àwọn àkíyèsí kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ ṣíṣe déédéé. àkọ́kọ́ náà lẹ́yìn tó ti yé wa wípé gbogbo nǹkan kọ́lọ́ láwọn bá ní ká fi bèrè déédéé lọ́wọ́ ọkùnrin. a ń láti rántí wípé nígbà míì gan-an nínú àwọn nǹkan tọ́lọ́ ní kọkùnrin fi ṣe déédéé yìí gan àwọn kan wà ó ṣe lè try pé kóun ṣe déédéé tó ó lè má rí ṣe àìní rí ṣe perfectly òun ti pé lánàá òun fẹ́ ṣe é ó máa jẹ́ pé necessary fún wa láti pe àwa sísítà sákìyèsí pé káwa náà má dúró nídúró ọlọ́pàá wípé mo fẹ́ ṣọ mo ti gbé bọ́ǹṣọ̀gẹ̀dẹ̀ wọlé màá ka iye fíńgà tó wà lára eléyìí wọláhì téèyàn bá ń jókòó sáàrin lọkọláya níbi tí sísá bá ti pé méjì àbí jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan kéékèèké tẹ́yìn ò lè ìmájì kò ń ṣẹlẹ̀ kò ń ṣẹlẹ̀ mo fi ọlọ́run bá búra ní nǹkan tó pé wá bá yàn bẹ́ẹ̀ ni ṣé pọ́sibú ṣá wọ́n á ka iye fíńgà tó wà lára ọ̀gẹ̀dẹ̀ wípé ẹ̀bí mèrè mélòó ló gbé lọ sọ́dọ̀ sísá kejì mélòó ló darí ẹ̀ síbi so lóòótọ́ ó ṣọ̀ràn rẹ̀ pé kọ́kùnrin gbìyànjú láti ṣe déédéé yìí tá a bá gbé dòríkà rẹ̀ sì wá fẹ́nì kínní dòríkà rẹ̀ sì fẹ́nì kejì kò ṣeé ṣe kí o gírèzì oúnjẹ bákan náà so àwọn kọ́kọ́ wà tọ́lọ́ ń fẹ́kẹ́yìn náà fi dáadáa kan pàdé ẹ̀ tọkùnrin ò bá jọkùnrin tó jẹ pé ó fi rẹ hàn gẹ́gẹ́ tó máa ń mọ̀ náà fẹ́ ṣàbòsí tí wọ́n fẹ́ káà fi pàdé ẹ̀ wọ́n kí ká fi hosùn yìí máa ní good talks ìrètí dáadáa àníyàn dáadáa sẹ́nì kejì ká máa fi pàdé ẹ̀. tó fi jẹ́ pé tó bá tiẹ̀ wá fi jíjọ́ máa nẹ́bẹ̀ adam tó bá fi ṣe àwọn nǹkan kéékèèké kan tá a mọ̀ pé kò ní fẹ́ mọ̀ ọ́ mọ̀ ṣe káwa náà máa fi àlàáfù àmójúkúrò ká máa fi pàdé ẹ̀. so tọ́ba lọ́kùnrin kan ó ń tíráì ó ń ṣe déédéé àwọn ará ẹ̀ fi rú àníyàn báyìí pàdé ẹ̀ ni àìjẹ́bẹ̀ kò sọ́kùnrin kan mo lè rí déédéé ṣe. so fífẹ́ máa wá ṣọ́ra ẹni wípé màá máa watch èyí tó tó fẹ́ ṣe yìí ìbúdó máa ti ṣàbòsí téèyàn bá ti níwádìí sọ́kàn yẹn wọ̀lọ́ọ̀hì ní ìjiyàn tọ́lọ́run bá ní kórí màláìkà fẹ́ o kò sí ọkùnrin kan tó lè pass. ó wá dùn mí wípé nínú ohun tá a máa ń báwọn èèyàn dá sí nínú ọ̀rọ̀ pé àwọn orogún ń bára wọn fa nǹkan àbáwọn àtọkọ́ ń dára wọn fa nǹkan èyí tó jẹrú ilé yìí pọ̀ púpọ̀ tó yẹ pé sísá dúró dúró pé kò ṣe déédéé bóyá mú ìsọ̀rọ̀ sí bóyá ṣe kan ní ìtọ́jà jẹ́ pé wọ̀láhù tó bá jẹ́ pé fi wà ní ọ̀tá ǹsọ̀ yìí pàdé ẹ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tó fi díẹ̀ fi sọ́dọ̀ ẹ̀ nìkejì lórí rẹ̀ ó ń bọ̀ wá ti dé irú ẹ̀ náà fi sọ́dọ̀ tiẹ̀ náà lọ́la tí a máa jẹ́rìí sí pé kì í ṣe pẹ́rú ọlọ́run fẹ́ mọ̀ ọmọ ṣàbòsí ìbéèrè tó mi tẹ̀ fẹ́ bí ẹyin ìbòlè ni pé ta ló ní inú akókòkò òun yẹn náà. ẹni téèyàn bá fẹ́ téèyàn dẹ̀ fẹ́ máa ṣẹ́ pé kò ní dédé ṣe ní ìlú fún rẹ́ẹ̀dì tẹ́sílẹ́pù fẹ́ kó wọnú nìyẹn tó bá dá wa lójú pé kì í ṣẹni irun kì í ṣe déédéé ká pe àwọn àpáàtì kan bá sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́rú àwọn nǹkan kéékèèké báyìí kò sẹ́dá kan tó fi mọ́ àwọn àpáàtà táwọn rò pa fẹ́fẹ́ jọ́sùn gan kò sẹ́dá kan tó rí ṣe. ṣùgbọ́n afẹ́kálà ní ọ̀pá àfẹ́ ṣe ọlọ́mọ àwa kun wa lọ́wọ́ àwa ṣàmójúkúrò kawawa wa káwa wá fi àníyàn dáadáa pàdé ẹ̀ òun náà náà fi lè máa jẹ́ pé ni pé ó ṣe pẹ̀lú àmójúkúrò àwọn ara ilé ẹ̀ so cooperation ẹ̀ pé <coughs> kì í jẹ́ ká rántí alifadlo àjùlọ tọ́lọ́wọ́n ọba fún wa lórí ara wa. tá a bá ń pe àwọn sísà sákèésì wípé ọlọ́run ọba ló dá òun lóbìnrin bó ṣe dá nǹkan míì mọ́kùnrin náà. àwa fẹ́ ká má jòwó àfẹ́ wa ni. téèyàn bá ń wípé ẹ̀mí ọkọ òun fà mọ́ ẹnìkejì á wá rí pé òkè bí àwọn ìṣesí kan ni tóun náà bá jowó ó lè fẹ́ wo irú ìṣesí ẹ pé kóun náà fi pe ọkọ ìyẹn ò tí ìyẹn ò tí kò tí wrong ariwo jíjẹ náà ni ṣùgbọ́n ohun téèyàn máa jẹ tí ò fi wá ní kọkílẹ̀ lọ́hùn fẹ́ ṣe ohun tí a kọni mọ́ ẹni iná ìyẹn ní táǹkì yìí lọ yìí pé ẹ má jẹ irú òun yẹn. tábà wá bá wà síbi abala yìí Eyi sisters máa ń yára rán wa létí wípé ṣe báwọn ìyàwó ànábì náà jọ wọn ni yorùbá kún náà lọ fẹ́ràn èyí tí ò dalẹ̀ yìí fẹ́ fi jọ wọn kọ́lọ̀ má ṣe yí o ibi tí wọ́n dá a sí ni wọ́n fẹ́ ran ilé tí ẹ̀ yìí àwọn ò wípé ìkọ̀ọ̀kan náà àwọn ló lẹ́tọ̀ọ́ tó ṣe déédéé tẹ́lẹ̀ kejì lọ́dọ̀ òjíṣẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ẹjọ́ bá gbọ́mọ ẹ̀rọ kó fi dákẹ́ láwà lókun ẹjọ́ ẹ bá rẹ̀ tó bá dákẹ́ gbé padà wá. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ a máa ń rí nínú wọn ẹni tí a dì í bí sọ pé òun yọ̀ǹda ẹ̀tọ́ òun ìyẹn ni mi kì í rí kẹ́yìn ṣe. lóde ìṣẹ̀lẹ̀ àti ìwàwé àmì pé ẹ̀tọ́ òun ni kìíní abẹ́lé òun yọ̀ǹda ẹ̀ ẹjọ́ ara ẹni ti instances méjì. ìyàwó aisha ọ̀dẹ́lá wàhánà ó ní nígbà tá ànábì tó ṣàìlera tára ẹ̀ ò yá bára ẹ̀ ò ṣe yá tó òjíṣẹ́ ńlá máa ń bí wọ́n léèrè pé àyínà ànàlìyẹ o ibo ni mo wà lónìí ìtumọ̀ ibo ni mo wà lónìí ni pé yàrá ìyàwó wo ló yẹ kí n ti lọ ọjọ́ ìní na ẹni tó níyàwó mẹ́sàn-án tára ẹ̀ ò yá nígbà tára ẹ̀ yá kò ní ìkó béèrè tó bá ti di time tó fẹ́ lọ sí yàrá ẹni tó rẹ kàn á kàn wọ bẹ̀ ni. bẹ̀tẹ̀rí pé tí àbá ti wà láìsàn àti máa rìn kiri ọ̀rọ̀ lọ́rùn mọ́ ló ṣe máa ń béèrè pé yàrá tanimu àlẹ́mì ṣé yàrá aisha ni àbí yàrá hafsa àbí yàrá fẹ́údà. ó ní àwọn ìyàwó yìí ẹ máa gbọ́ nǹkan tá a fẹ́ tó fi jẹ wọ́n rèé ó láwọn fúnra wọn wá ní ìyá rọ̀ṣọlọ́lá ayọ̀ǹda fún ẹ kó máa wà ní yàrá aisha. ṣé ọmọ pé tá bá ní àtòkú àtàyè rẹ̀ ẹni tí orí bá kàn kọ́ máa gbé ìbọn ní yàrá àwọn òun ò ní fẹ́ ṣàìṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ṣíṣe déédéé ẹ̀ náà lòun náà fẹ́ ṣọ́ dé lẹ́bù yẹn àwọn fúnra wọn ló wá rò pé òkè ó láníyàn àti ṣe déédéé àwọn ò wá fẹ̀mìíra fún un wọ́n sì pé láàrin àwọn ọlọ́run dẹ igbá àyà ẹ̀ fún aisha yàtọ̀ èyí ti bẹ́ẹ̀ kì í ṣàbòsí àwọn ló wá ṣe tẹ̀názùn àwọn ló step down lórí ráìtì wọn pé àwọn yọ̀ǹda tó kó máa wà ní yàrá aisha ló fi fà á tó jẹ́ pé nígbà tó máa dákẹ́ yàrá aisha ló dákẹ́ sí. irú àwọn examples tá a fẹ́ kẹ́sì jàǹwò jíṣẹ́ ọlọ́run nìyẹn kì í ṣe pé tó ń mọ́ra wọn lórí kẹ láwọn yàrá náà jòun ìyẹn nǹkan. ìkejì bí ní <coughs> nígbà kan tó fíìmù àgbà ti ń dé <clears throat> ara òjíṣẹ́ ńlá lè má gbé tó fún un. ó dìídì ìyọ̀ǹda pé ọjọ́ tó bá yẹ kó orún kan òun òun rẹ̀ ń bẹ̀ fẹ́ tó náà ipa mẹ́bí lè fẹ́ sí jù ìyá aisha ọ̀dọ̀ láwọn àná. tó bá yìí sí sí pé ọjọ́ tòun náà lòún fẹ́ kó máa bọ̀ ni bó ṣe lè tí kọ̀ǹdíṣàn rẹ rí òjíṣẹ́ ńlá fẹ́ ṣe déédéé. ṣùgbọ́n òun fúnra rẹ̀ ló kìí sáré pé ìyọ̀ǹda ọjọ́ tèmi fún aisha. tó tó bá jẹ́ pé ọjọ́ ni gbogbo wọn lò ọjọ́ aisha máa lé kan ọjọ́ aisha àtọjọ́ sẹ́wúdá ni aisha nìkan máa lò so à ń fi pé àwa náà ni pé kó má jẹ́ àwọn nǹkan tí ti ń bá wa wípé kò kò ká sọ pé a ti jọ àwọn ìyàwó òjíṣẹ́ ńlá ẹ gbọ́dọ̀ gbàgbé nǹkan kan àwọn ìyàwó òjíṣẹ́ ńlá tẹ̀ ń sọ yìí tó pọ̀ wọn wọn gba islam ni ìtú mò ń sọ ni pé iṣẹ́ tànàbí wa jẹ́ ó bá ọ̀pọ̀lọpọ̀ wọn láyé ni nípa wípé àwọn òbí wọn kì í ṣe gbogbo àwọn òbí wọn pátá ni wọ́n ti bí wọn sínú islam wọn tó wá fẹ́ òjíṣẹ́ ńlá tó túmọ̀ sí pé àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan gan ànábì iṣẹ́ ń pa wọn náà ni tó tá a bá wá gbé pé wọ́n ṣe àwọn nǹkan kan tọ́lọ́run ní kí wọ́n ṣe káwa lè máa rí ìtọ́sọ́nà bó ṣe yẹ ká ṣe àti bí ṣe yẹ ká ṣe ká má wàá dìyẹn mú wípé fine àwọn examples tí wọ́n ní wọ́n kọ̀ kóbìnrin ó máa fi ṣàpèjúwe bóun ṣe fẹ́ rí yìí òun làá fẹ́ fi jọ wọ́n àmọ̀ wàláhì nínú àwọn àkọọ́lẹ̀ míì sábàbí tí ìṣẹ̀lẹ̀ fi ṣẹlẹ̀ inú àkọọ́lẹ̀ yẹn ẹ̀yìn á gbọ́ pé kan ṣe báyìí lóòótọ́ kí ni nǹkan tó rò kí ni circumstance ẹ̀ tó tó ṣẹlẹ̀ àní mọ́ tó bá jẹ́ yẹn la wá dì mú pé wọ́n ti ní káwa náà ju ohun dé gbogbo ibi tá a bá lè dẹ́dẹ́ á ọ̀rọ̀ èèyàn á ṣòro wájú ọlọ́run ìyẹn nǹkan ìkejì ẹ rántí nínú àwọn táwọn sọ yìí ara àwọn tó bẹ́ẹ̀ mọ́bí sálọ tán lọ sójú ogun bẹ́dẹ̀ síbẹ̀ làmọ́bí sọ ń pọ ogun bẹ́dẹ̀ ó ní ọlọ́run ọba sọ fún yìí pé ẹ̀yin tẹ́ ẹja ogun bẹ́dẹ̀ if aloma ṣe tóun kọlu gúfèrè lọkùn ẹ̀dá tó bá wù yín lára èmi ọlọ́wọ́ bá ti forí jì yín àwọn tẹ́yìn fẹ́ fara lé nìyẹn ẹjẹ́ ẹran yín létí fẹ́ẹ́dínà umar rọ́bì ọláwọ̀ ànúwò ó wọ yàrá ọmọ ẹ̀ hapsa níjọ kan nígbà tí wọ́n ní àwọn ìyàwó ànábì wọ́n ṣe bí ẹni ṣìwà tó jìṣẹ́ ńlá gbogbo wọn ó ní hapsa má ewé o ẹni àti gbáàyà ẹ̀ ànábì tọ́lá ẹ̀ bá dẹ̀ fún ó jọ oúnjẹ òun lè hu anything kó go scot free ìwọ gbọdọ̀ dáwọ́ khalifa òjíṣẹ́ ńlá ló ń kìlọ̀ fọmọ ẹ̀ bẹ́ẹ̀ tí aisha ibùnà ọmọ ìbá máa kìlọ̀ fún hapsọ pé kó má farawé aisha sẹ́yìn yìí ló yẹ kẹ́ farawé níbi tí wọ́n bá ti ní aisha ṣìṣe so kákẹ́kọ̀ọ́ yẹn ń pé ìfẹ́ ẹnu àṣetán ni máa ń wá text tó máa support ẹ̀ fún yàn ni ẹ̀yin ni kẹ́ ẹ má gbà láàyè wọ̀láhì. tí wọ́n bá ní wọ́n dára mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣètọ́nì a máa wá ìtí ó dára kára pé ó mú wọn náà ò tí ì ṣàṣejù ṣèbí síbí lè fi la ọkọ lórí kékeré nìyẹn wọn nǹkan tó jù bẹ́ẹ̀ lọ. bàtà ẹ̀yin ni kẹ́ ẹ pé ránṣẹ́ kìsì ọlọ́run ti kì lọ ó ní ẹni ìwé ìfẹ́ fẹ́ ra àlùjẹ́nà so irú example tẹ ẹ máa kọ́pì tẹ ẹ máa fi àlùjẹ́nà wọ̀ láì kò ní yín lẹ́nu. so ó dọwọ́ yín ẹ dákòtò lọ́nà ìkìlọ̀ Now, nínú nǹkan tí máa wá lórí ọ̀rọ̀ déédéé náà, nínú nǹkan tó máa ń ọkùnrin lọ́wọ́ láti rí déédéé ṣe ká tó lọ síbi polygamy. Wọ́n nínú nǹkan tó máa ń ran ọkùnrin lọ́wọ́ láti rí déédéé ṣe ni pé kọ́kùnrin fúnra rẹ̀ kó tó ọkùnrin ni wípé dúró jù at any láti sọ òdodo láti dúró tì í kódà bó jẹ́ ńlẹ́ àná kò ní kéèyàn yaṣá àgbékalẹ̀ lèèyàn máa ní lórí pé kínní yìí rápẹ́ foríjì mi dáde ọ̀rọ̀ ọlọ́run ọba ni kò ṣeé kó dànù àṣẹ àmẹ́bì ni kò ṣeé tẹ̀ mọ́lẹ̀ à á fi ẹ̀kọ́ à á fi gbé kalẹ̀ ẹni bá ní kó kéwú tó bá jẹ́ àfà ọlọ́run máa ń sábà kọ́ wọn lọ́rọ̀ mọ́ ọ sọ tàwọn tí ò kéwú lọ àfi yẹpẹrẹ anybody ọ̀pọ̀ láàyè àkíyèsí ni pé kíni ìmọ̀ ẹ̀sìn fúnra rẹ̀ ó máa ń polish ìròrí àti lílo ahọ́n tó fi jẹ́ pé bẹ́ẹ̀ ó ṣe gbọ́rọ̀ kalẹ̀ tí ò ní gọ̀ ọlọ́run máa ń sábà fáwọn tó bá jókòó sí tíra táwọn kan lọ. but nínú quality tá a fẹ́ tó máa ran ọkùnrin lọ́wọ́ láti rí déédéé ṣe ni mò ń sọ yìí pé kó jẹ́ tó firm lórí òdodo. now tọkùnrin ò bá ní fẹ́mẹ̀ lórí òdodo àwọn nǹkan kan tó wà tó lè ṣe ìkúnlọ́wọ́ fún láti máa ṣàbòsí nínú ẹ̀ ni pé <clears throat> tó bá fẹ́jú ìyàwó kan lọ táwọn ìyàwó yìí ò wá jẹ́ of the same social level ó fẹ́ ẹnìkan ọmọ mẹ́gáàdì ni èyí tó fẹ́ ni ọmọ kọmíṣánná àbí mínísítà ni òun fúnra rẹ̀ kì í ṣàfà àáfàá ló lè wojú anybody a ní gbogbo ohun tó bá fẹ́ pa láṣẹ gbogbo àrà tó fẹ́ dá àṣẹ ọlọ́run náà láṣẹ. ẹni tí ò fà kò gbélé yìí tó bá ti wá fẹ́ obìnrin ní two different levels jìnnìjìnnì àwọn àna tí wọ́n bá tó tó pè léèyàn á so ibi tí ẹ kó ti sọ̀rọ̀ kó dúró tì í kò ní lè ṣe bẹ́ẹ̀ kò sígbà tá ìṣe déédéé tí ò ní máa wáyé abala kejì ṣe mò ń sọ eléyìí so that tẹ́yìn bá máa jẹ́ mọ́tínà ẹ pé àkíyèsí àwọn ẹni tẹ́ ẹ fẹ́ fẹ́ ẹ pé àkíyèsí wọn sí léyìí àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà máa kúnlẹ̀ ẹ máa jẹ́kùn lọ́wọ́ sẹ́ni tó fẹ́ ṣàbòsí. ìkejì tóbìnrin bá lówó lọ́wọ́ dáadáa ó lè sọ fẹ́ni tó fẹ́ fẹ́ tó fẹ́ ṣe mọ́tínà fún wa pé ṣe oníkùnṣòwò yóò ṣe problem òun á gbé gbogbo ìnáwó lẹ́yìn tó ń bá gbé gan òun ò tiẹ̀ owó ọ̀dọ̀ gan bàbí ẹ̀ ọlọ́run àwọn kan dé lẹ́bù yẹn. now ọkùnrin tí wọ́n ní wọ́n gbé ìnáwó ìdí ẹ̀ ìnáwó rẹ̀ nílẹ̀ sísà tó ní kò ní ọ̀dọ̀ wá àti control ní time tó bá yẹ kó control ẹ̀ ó lè ni ìmọ̀ràn tá a máa fún a ti lówó jùlọ ni rárá ìmọ̀ràn tá a a máa ń rà wọn kan tó jẹ́ pé ọlọ́run kàn dá wọn sílé ọlá ni ó kàn jù wọn sílé olówó ni irú àníyàn ẹ̀sìn tó wà lẹ́nu wọn kò bá tàwọn olówó lọ wọ́n fẹ́ ṣe súnmà wọn ò kọ́ anything láti wọ̀ tó bá ti jáṣe ọlọ́run ọba ni but sáàkùn táwọn òbí wọn fi rè wọ́n kò gbà bẹ́ẹ̀ so tí wọn bá tiẹ̀ mọ́kọ́ apẹ́ni táwọn fẹ́ fẹ́ rèé àti social level àti eh, bí wọ́n ṣe lówó sí kò rẹkọmẹ́ǹdì rẹ̀ tí wọ́n mú wá bọ̀ torí ẹ̀sìn ọlọ́run táwọn gbọ́ yẹ wọ́n lè takú pẹ́ táwọn fẹ́ fẹ́ rè. náà tíru àwọn táwọn sọ yìí wọ́n bá wá rọ́kùnrin tó wà ní lẹ́bùn táwọn sọ yìí tí ò lówó lọ́wọ́ tí òun náà lè fi halẹ̀ tó lè fi dára lọ́dọ̀ àwọn àná. báwo ni ìṣe wá ní di gbẹ̀wù dání tó fi wá jẹ́ pé àti ṣe déédéé láàrin àwa tó fẹ́ ní mọ́síná àtìyàwó kìíní tí a fi pọ́síbù fún. ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé nínú nǹkan tó lè jẹ́ ìkúnlọ́wọ́ fúnra ọkùnrin yìí òun ni wípé instead kí àwọn tó fẹ́ tó lówó lọ́wọ́ yìí kó wá sọ fún pé má wọ́rì anytime tó bá ti nídòó máa wá gbà á a prefer pé kẹ́nìyàn ya lówó kóun náà fi ṣòwò ṣe mọ̀ wípé tó bá dé tó bá ní gàrí ti tán lékejì tó fún mi lẹ́nu kan tó gbà lọ lónìí tó gbà lọ lọ́la tó bá dọ̀tún la tó bá jẹ́ pé ẹni tó ń fún lówó ló ṣàbòsí sẹ́nì kejì àti kojú ẹ̀ máa difficult ọkùnrin but tóbìnrin bá rí pé ah, bẹ́ẹ̀ yìí ò ní lọ́wọ́ kò dẹ̀ yọlẹ́ kì í ṣe ta ìkàwé kò sí nǹkan tó rọrùn kó sọ pé bọ́dà mo ní iye báyìí lọ́wọ́ tí mo lè fi assist ẹ̀ kí ọmọ wa established business tí bọ́dà yìí bá mọ̀ ọ́n ṣe kó yáwó lọ́wọ́ ìyàwó ẹ̀ kó fi establish ẹ̀ kó jẹ́ pé òun ni a máa gbọ́ bùkátà lórí àwọn méjèèjì ṣe rí owó yíyá yẹn kì í ṣàrùn tó bá ya ní ten million kódà tó bá ní forty years time kó tó san tó bá wù ú ó lè pàṣẹ níbi tí ẹkú ti pa anytime tó kọ́ rántí pé owó ẹ̀mí ìgbàgbé ẹ̀rọ ṣùgbọ́n ṣe léèdì nípa aláṣẹ ìwà ṣe lórí yáwó ṣòwò yẹn kì í ṣàrùn títí ó dé tàbẹ́ yẹn fún ìlú tẹ ẹ̀yà lówó fún ẹnì kejì tẹ ẹ bá ń lé àti fún ìlú náà láti rí déédéé ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé àwa ń ní feeling pé yes supremacy ni tọkọ wa bá ní ìdúró tó wá ń bá mi tí ò lè lọ bá wù kejì ah, wàláì supremacy kí a mú ṣeré ibú akọ̀yìn náà fún tí ọ̀rẹ́ kẹ́ kó sí ni tí kò sí dáadáa kan nínú ẹ̀ obìnrin anybody tọ́lọ́n bá kẹ́nu yín tó bá ń ronú àti fẹ́ni tí kò lóyún tó kì í ṣe wọ̀ but àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ lè fi jẹ́kùn lọ́wọ́ dáadáa fọ́kùnrin kóun náà ní ìrí déédéé ṣe òun ni mò ń sọ fún yìí ẹ dákun tó lọ́wọ́. now um, ká lọ síbi tààdùdù zọjàt wọ́n ní afẹ́ wo kí ni nǹkan tọ́lọ́wọ́ bá sọ nípa pípẹ́ ju ìyàwó kan lọ. apá bẹ̀rẹ̀ pẹ̀lú áyà tó wà nù súrọ́tù nìsà áyà kẹta tó sọ báyìí pé wà ń hìtùm aláàtúkùsì tó sínú ẹ̀ta ma fẹ́ǹkì ṣúmá tọ́bẹ̀lẹ́kùn mílẹ̀ nìsà mẹ́tìnà wọ́tìlá wọ́rùbá. فإن خفتم ألا تعدلوا ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم. Sísítà mi kan tí wọ́n bí nígbà tó lọ́n fẹ́ pàṣẹ pé ọkùnrin lè fẹ́jú ìyàwó kan lọ pé ní méjì ló ti bẹ̀rẹ̀ àyà yìí ni ìtọ́ka sí ẹ̀ súrọ́tù nìsà àyà three. ìyàwó aisha tí kẹlẹ́ máa bá ó ṣe tẹ̀síra àyà yìí fún wa tó dá wa lójú pé òun náà kọ́ ló dá ṣe òjíṣẹ́ ńlá ló ṣe fún un lòun náà fi ń tu bẹ́ẹ̀. ó ní àyà yìí sọ̀kalẹ̀ nígbà kan tí àwọn sọ̀hábà tí wọ́n ní àwọn ọmọ òrukàn lọ́wọ́ tí wọ́n rì ṣé wọn pé tí àwọn òbí ọmọ bá jáde láyé a máa ń sábà háwọn ọmọ fáwọn tó bá jẹ́ ẹbí family now ìṣẹ̀dálẹ̀ yorùbá ló kọ pé káwọn tó bá relate ní gbogbo ọ̀nà bó ṣe lè kó jìnnà tó kó má fẹ́ra wọn ìṣẹ̀dálẹ̀ lárúbáwá látilẹ̀ kó tiẹ̀ tó di pé ìsìlámù gan dé kò ṣe é léèwọ̀ àwọn categories tọ́lá ọba ṣe léèwọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò islam ò ṣe léèwọ̀. so tó bá wá jẹ́ pé àwọn tí wọ́n múra wọn ní alágbàtẹ́ nígbà táwọn òbí ìjáde láyé àwọn tọ́lọ́hún ò ṣe léèwọ̀ pé wọ́n lè fẹ́ra wọn ni. gẹ́gẹ́ bí tí mo ń sọ ìṣẹ̀dálẹ̀ àwọn lárúbáwá àti stamp islam tó wá fi lu àwọn abala kan nínú ìṣẹ̀dá ọ̀lẹ̀ wọn yẹn ó fi àyè sílẹ̀ fún àwọn tí relate by blood ṣùgbọ́n tí bíbára tó tẹ tí ò bọ́ sí abala èyí tọ́lọ́wọ́n ọba ṣe o ó fààyè sílẹ̀ fún wọn láti fẹ́ra wọn. so nígbà tí àwọn ọmọ òrukàn wọ̀nyí wọ́n wá bọ́ sọ́wọ́ àwọn ariwo yìí pẹ̀lú ìtòrò ọlọ́run. ìgbà táwọn ọmọbìnrin bá wá tó jẹ́ pé tí wọ́n gbé lọ́dọ̀ ìfúra rẹ̀ ó wù wọ́n fẹ́ àwọn obìnrin wọ̀nyí wù wọ́n fẹ́. wọ́n ní ìpáyà máa wá ń ṣẹlù ní wípé tóun bá máa fún ní sàdáàkì torí pé òun náà lòun mójútó sàdáàkì ẹ̀ àwọn lòun mójútó pọ́pátì ẹ̀ tẹ́lẹ̀ nígbà táwọn òbí ẹ̀ ti jáde láyé. nǹkan tóun máa fẹ́ fún ní sàdáàkì ó lè má tó nǹkan tóun máa fẹ́ fún ará àtà kálára àtà lòún fẹ́ lọ fẹ́ lọ́lọ́run wá torí ẹ̀ sọ áyà yìí kalẹ̀ pé wà ń hìtùm allah tó fìtú fìlì ẹ̀ta ma tẹ́rù bá ń bà yín pé ẹ ní rí déédéé tó yẹ kẹ́ ẹ ṣe nípa dúkìá àwọn ọmọ òrukàn ẹ ní rí ṣe tó bá jẹ́ fáwọn náà lẹ fẹ́ fẹ́ lẹ́yìn tẹ́ ti rè wọ́n tí dúkìá wọn wà lọ́wọ́ yín ẹ fẹ yọ nínú owó tí nke máa fi fún ọ ní sàdáàkì but ẹ̀ ń pé ẹ ní ṣe déédéé ẹ fà wọn ní orúkọ yẹn sílẹ̀ ẹ lọ wáyàwó mi níta. àwọn tẹ́ máa wá lọ yẹn mẹ́tìlá fi rọrùn tó. ni pé ò yín tó dandan ni ẹ àwọn tó wọ́n ní nípa báyìí ọlọ́run ọba fi ara yìí kọ́ wa wípé kọkùnrin mùsùlùmí kó fẹ́ ìyàwó méjì gan-an òun lè pilẹ̀ tó bá lẹ tí ò lè fẹ́ ju méjì lọ kò lè fẹ́ mẹ́ta kò lè fẹ́ mẹ́rin ìpẹ́ rẹ̀ tí wọ́n á ká méjì òun ni kó fẹ́ ẹyọ kan. now báwo ló ṣe wá jẹ́ tó jẹ́ pé position ọ̀lẹ́ yìí òun ló wá di norm position tó jẹ́ position alágbára tí à ń bẹ ọlọ́run kọ́lọ́run ṣe gbogbo àwọn ọkùnrin wa òun ló wá di exception tó fi wá jẹ́ pé níbòmíì táàfáà bá ti ṣe wáàsí débi ọ̀rọ̀ pé a lè tọ́jú ìyàwó kan lọ àkọ́kọ́ náà àwọn obìnrin fẹ́ pa gbòòrò àfàbẹ́ẹ̀tì èkejì wọn àfẹ́ káwọn ọkọ wọn rìn mọ́rọ́ àfàbẹ́ẹ̀ èkẹta wọ́n tẹ wá wò ó wò pé ẹnìkan tí ò lajú ni tó bá lajú ọ̀rọ̀ páńpẹ́yàwó léyàwó kọ́lé ẹ̀kọ́ máa báwọn èèyàn sọ ní generation yìí. ṣe rí ìfẹ́ inú wa nǹkan then ìgbòkúgbè táwọn òyìnbó tó mú wa sí gbè sí alágbárú ìkejì. ìkẹta àwọn tí wọ́n ṣe é nínú àwọn tí wọ́n bí wa tí wọ́n ò rí ṣe nípa pé ẹ̀kọ́ bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ ká ṣe é àwọn gan ò mu àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n kúnra wọn lọ́wọ́ wọn ò jẹ́ kí institution eh, marriage tó bá ti involve obìnrin méjì àbí jù bẹ́ẹ̀ lọ wọn ò jẹ́ kó tà létí ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn tó bá kàwé. tó fi jẹ́ pé téèyàn bá ti wá sọ ọ́ wọ́n tún rò pé bẹ́ẹ̀ ní ìgbà skul kọjá rí tó bá kàwé kò tiẹ̀ lè máa sọ. So ṣọwárí tọkùnrin tí wọ́n fi yẹ o obìnrin tó bá tí wọ́n fi ń rinlẹ̀ tó bẹ́ẹ̀ ni ẹ̀sìn wà gbà láàyè wọ́n wò yẹn rò pé tí kì í bá ṣe pé wọ́n ti rẹ́ ní kàdá tí ò mọ nǹkan tó ń sọ mọ́ then something is wrong with her brain but wọ́n rẹ́ bí nǹkan àbá àwọn fi ọlọ́run bá búra gbogbo tó ń jẹ́ ọ̀làjú wàláhì ó tò lẹ́yìn islam ni al-isra wal-mi'raj ìṣẹ̀lẹ̀ tọ́lọ́wọ́n bá ti gbé òjíṣẹ́ ńlá gun sọ́mọ̀ lọ. ọlọ́run ọba fi ń fi ń han ayé ni pé gbogbo ibi tó lè wù kọ́làjọ ayé dé òun ti mú òjíṣẹ́ òun òun ti mú kọjá bẹ̀. pé gbogbo ọ̀làjọ ayé kò ní kọjá pa amẹ́ríkà russia àlọ́ uk. kò sẹ́ni nǹkan tó lè wù lajúlajú planet earth òun lọ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń kẹ́yìn máa mọ̀ wípé ẹ̀yin kí one million one billion years from ẹni tó bá tẹ̀ ní bẹ́ẹ̀ ni àwọn ní prediction àwọn ní projection wọn ò ní project kọjá century kan nínú tó bá tẹ̀ project gan tó bá gbà ni. òjíṣẹ́ ńlá wa ń sọ fún yín pé lẹ́yìn how many millions of years táyé bá parẹ́ ohun tọ́lọ́wọ́ ọba ló máa ṣẹlẹ̀ ó ti fi hàn òun òun rí àjẹ́nà òun rí mọ́ kóun ni bóun ṣe máa kì í lọ mọ́ bóun ṣe máa gbẹ inú ìgbẹ́ àjẹ́nà ṣé wàá yẹ kó jẹ́ pé àwa tọ́lọ́wọ́ bá rán rí ẹni báyìí fún àwa la wọn tún fi kí amẹ́ríkà sọ mọ́ kí ni russia sọ mọ́ ká tó mọ kí la fẹ́ gbà mí ẹ̀sìn ọlọ́run so wọ́n koro náà ìwé làákàyè wa débi pé dáadáa tá la fẹ́ nínú ìwé wọ́n fún wa wọ́n á fi pàǹtí tó ju dáadáa yẹn lọ wọ́n fi rú pọ̀ àwa la máa wá yọ pàǹtí sẹ́gbẹ́ kan èyí tó wúlò ní ìwé àwa wa bá ṣe máa lò ó. so kéènì kankan má jẹ́ kó tì í lójú pé ẹ̀sìn ọlọ́run ọba ó fi kíní yìí ṣe rí pé nǹkan kan èèyàn ṣe ìyẹn kì í ṣe tuntun mo dẹ̀ fún ilé examples nínú ẹ̀yin tẹ́lẹ̀ kì í ṣe ọkùnrin èyí tí ò wù ú tọ́lọ́run fi ṣe àdánwò fún yín nìyẹn àwa táwa náà tí ò pọ̀ tọ́lọ́run fi fún wa ó lè dáadáa wọ̀ fẹ́ mi káwá alẹ́ ẹni ẹni tó lóun rẹ́dìgbò láti máa nu bàtà ọ̀gá òun kó o máa pọ́n gbogbo ẹsẹ̀ ẹ̀lá kò tí ì ríṣẹ́ ká tó wá fún tó lè gbà. ó tún wá dé ṣòkòtò nǹkan rẹ̀ ó dẹ̀ lóun ní compromise ẹ̀ kì í wá ṣe o tó bá ran iṣẹ́ tó bá jẹ́ṣẹ́ irú wá ò lè tó ó ní ṣùgbọ́n kì í ṣọ̀fẹ́ nǹkan kan la máa fi rà á ohun tá a máa fi rà náà nìkíni ká tẹ ìfẹ́ ẹnu wa mọ́lẹ̀ so i don't like that institution ah lẹ́nu tiẹ̀ ọlọ́run bá lóun láìkẹ́ kì í wá ṣe tí wọ́n like òun kọ́ islam so tá a bá ti lè máa yan pé wẹ́ èmi ni mo kórìíra kìíní yìí ọlọ́run ò ṣe ní rọ̀ kò sí problem mọ́ but kéèyàn wá ní ìfẹ́ inú ìtòun yẹn ìwọ ló máa wá wá áyà tó máa twist láti fi support ẹ̀ṣẹ̀ méjì ni ẹ̀ṣẹ̀ pé kórìíra ń tọ́lọ́wọ́ ọba fẹ́ abala kan ẹ̀ṣẹ̀ pé tí wọ́n ń lo áyà ọlọ́wọ́ ọba sídà kejì ibi tí wọ́n fẹ́ ká lò sí ìyẹn bó fẹ́ burú ju ẹ̀ṣẹ̀ kéèyàn ó kórìíra ẹ lọ. so mo fẹ́ bẹ̀ yín ẹni tó ní ẹ̀ ò bá fẹ́ kinní yìí mo sì mọ̀ pé èyí tó pọ̀ jù nínú mi yóò fẹ́ ó mú sùúrù kó dákẹ́ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ mọ́tíná. bọ̀ ká máa wá fi tí òye ká fi pè ká máa fi pè é mélòó mélòó ẹni tó yẹ pé ó wọná kì í ṣe nǹkan ọ̀rọ̀ ẹni lásán ló mú wọná. wọ́n tá àṣẹ̀gbọ́n náà wọ́n háyé náà wọ́n hùwà ń láhùn àgbọ̀n mélòó mélòó nǹkan tẹ́yìn kà fún pé bí ń tí ni ọlọ́run sínú bàbàrà lọ́dọ̀ òun. ẹlòmíràn ni títa táǹtì ẹni mọ́tíná orí ibú mọ́tíná orí ibú ṣe wọ́n pé ẹni tí torí kan ló ṣe mẹ́tínà ló ṣe lẹ́sìn tí mẹ́tínà bá ń jẹ́ orí ìbúra tó ṣe lẹ́sìn kọ́. tọ́ba wá iná tó ṣe wá ní lórí kíni òun pa halkọ jẹ bọ́tí báyìí tó sọ yìí wọ̀láì ó lè halkọ ẹgbẹ̀rún ọdún jẹ́. so wọn bá kọ nǹkan mọ́ra ká má ja ọlọ́run jíjẹ ọlọ́run ọba lógun ni jìjàkadì lórí nǹkan tọ́lọ́run ọba lóhùn fẹ́ táwa sáàyè àtàrí tó yóò sí ọlọ́run apalẹ̀ yín mọ́tò bá yá wọláì tẹ̀láì. so nǹkan tí ni pé ó ní sábàbí tọ́lọ́n fi sọ ara rẹ̀ kalẹ̀ ó wá ń fi ń kú ó ní wọ́kọ́tọ̀kọ́ dọ́mọ̀ jẹ́mílẹ́tọ́n adélẹ́tọ́n alàlhàfì zawad ní ajílẹ̀ nẹ́sì ó ní ẹ má tún gbàgbé wípé a ti mú ẹ̀rí wá lọ́lọ́kan kan. níbẹ̀rẹ̀ tíra yìí lórí pé òjíṣẹ́ ńlá lòun fẹ́ fi púpọ̀ wa gan ni nínú nǹkan tó sì máa jẹ́ ká máa pọ̀ sí náà ni pé káwọn ìyàwó máa pọ̀ káwọn ọmọ máa pọ̀ bí nǹkan táyé kọ lórí yóò fún ẹ̀ ni èyí lẹ máa wá mọ̀ bóyá yóò máa gbẹ́yìn ni o bóyá lọ́wọ́n àtẹ̀sí ẹ̀ ló máa gbẹ́yìn ni o kẹ̀tùn tó bá wù ẹ̀. ó bákan náà àtúnmọ̀ abdullahi ibn abbas

àbí kí ló lè fà á wọn ní ibùdó àbáṣe wọn sọ fún sa'id ó ní tẹ̀lé ìwọ́jì fa inna khayra hadhihi al-umma aktharuha nisaa afẹ́rù yìí ó wà ní buhari tíra buhari ó ní sa'id kí ló ṣe tó ti fẹ́yàwó wọn fẹ́yàwó àwọn tó jẹ́ lórí jù ní yìí àwọn náà nìyàwó wọn pọ̀ jù ká gbọ́ wọn sọ pé àbí tó bá ti ní mọ́fúnná ó ti ní mánìjọ́lẹ́ ọkàn lọ wọn sọ pé títí ẹ bá pé mẹ́ta ó ní márùn n'ime ji lọ àdúpẹ́ tí mánì ẹ̀ dé final level onye mẹ́rin ó ṣeré kò ṣeré rárá nǹkan sọ̀kọ́ nìyẹn. ntí ibùdó àbá fi sọ nínú táwọn afáàfin ọrọ yìí ni pé awo àwọn tí wọn dáa jù nínú àlùmọ́ islam láti orí òjíṣẹ́ ńlá dórí ìtiwa yìí. a wá rí i pé tí wọ́n bá ní ká categorize àwọn ẹni a rí pé ìtó pọ̀ jù àwọn ẹni yẹn ju ìyàwó kan lọ. tó túmọ̀ sí pé àti financially àti sexually àti spiritually ní ipò kéèyàn fẹ́ fẹ́ ẹyọ kan èyí tó bá wá rù yìí ẹ máa bẹ but ẹyọ ìfẹ́ ní kúrò ní ọ̀rọ̀ yìí wọ̀láhì pé tí nǹkan bá jẹ́ ìṣe àwọn tó dáa jù náà ó mọ̀ wa kò yẹ kó wá jẹ èébú débi pé àwọn tó bá gan-an a ti ń yàn wọ́n lọ́tàá lórí pé wọ́n ń sọ̀rọ̀ lọ ó ní ìkan nínú àwọn sisters wa ọ̀rọ̀ nìkan ni ò láyà láti sọ sóhun but ó gbìyànjú láti já ọkọ ẹ̀ lẹ́yìn òun lórí pé tó bá rìn mọ́ òun ó máa ṣe mẹ́tínà bẹ́ẹ̀ ni ẹni tí rẹ̀ bá wà lẹ́nu tiẹ̀ náà tó kó náà múra sí i ó lè wá jẹ́ pé ńgbà tẹ́lẹ̀ ìtẹ̀ máa wá ṣe é kò tiẹ̀ wá ní rẹ́ni orí bá rìn. débi tí wọ́n máa fi tó yẹ kó rántí rán létí. ṣùgbọ́n àwa gan ò pé dandan ni kódà èyí tó pọ̀ ní àwọn tó máa wá bá apá àfẹ́ ṣe àwọn máa rán létí ni pé olówó lọ́wọ́ kọ́ ni mọ́fúnná o nǹkan tí mọ́fúnná ń jẹ́ lọ. ọkùnrin tí ò rí àwọn kan coordinate kò rí mọ́tò lórí ẹ̀yọ bàbá wa ṣe ló torí wọn máa pàrọ̀ ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀mẹ̀ wá ni. so tá a bá sọ fún ọ pé òkè ṣe wá ní ah, ustaz ẹ̀yin gan lẹ́sẹ̀ pé owó kọ́ ni mátà owó kọ́ ni mátà ọtí nǹkan tó mátà jòwó lọ́wọ́ àti ìbẹ̀ ní. so ilé ẹ̀ pọ̀ ṣùgbọ́n torí pé àrùn tó wà lẹ́nu tí wọ́n yàtọ̀ sí tòun sisters bá a ṣe ń tìtì tí yàtọ̀ sí bá a ṣe ń tìtì wọn ẹ̀yin ò fẹ́ gba mọ́tínà láàyè àárín ẹ̀yìn ní pípẹ́ sí ni. àwọn ní ìgbà pé nǹkan kan wà tí mọ́tínà tún lè jòwó lọ àárín àwọn náà lè ti pé òun dojú ìtọ̀kọ́ ni mọ́tínà olùgbà flat fi kọ́ ni national afẹ́rẹ́ bí ọ̀gán ṣe ní self control bó ṣe wà organized bó ṣe wà matured ìwà àti àwùjọ ń sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ó ti fọ́ etí ẹlẹ́ẹ̀mẹ́ta wọ́n lè fẹ́ ṣe national so àwọn nǹkan tí àkórí ní láti lè coordinate national ó pọ̀ jù yẹn lọ tó ti yẹn sìn bá a ṣe máa bá wọn sọ ó yàtọ̀ sí bá a ṣe máa torí àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ̀tẹ́ yìí bá wa takúrò ní pé rárá ẹ̀fẹ́ gbọ́ ẹ̀fẹ́ gbọ́ náà ni tó èmi rán yín létí pé efe ọlọ́run ọba afẹ́ akọ̀ ọlọ́run ọba ní òun náà ni ó kẹ́yìn òun arẹ́yìn gbogbo wa aleykum salaam now afa yìí wá kó àwọn conditions tí wọ́n máa fi ṣe mẹ́tíná ó wá list wọn ṣòro ta adudu zaujas ẹ máa gbá àwọn conditions yìí ìkíni mú ẹ ó ní alẹ́ tó táwọn àgbẹ̀ bá ti láwọn fẹ́ ṣe é ẹ bá ara wọn létí àwọn condition yìí. ó ní kínní kọkùnrin jẹ́ ẹni tó ní ìkápá láti ṣe déédéé. ó ní ìkápá láti maintain balance justice tí ò ní jẹ́ni tó jẹ́ pé ojú ẹnìkan máa ń dẹ́rù bá ó máa ń kúnnà àti sòdodo ó máa ń kúnnà àti dúró ṣinṣin níbi tó yẹ kó ti dúró ṣinṣin àìjẹ́ bẹ́ẹ̀ tó bá ti fẹ́yàwó méjì yóò máa fi síbì kan ju ibì kan lọ kárán létí lẹ́yìn bá rán létí pé àgbo ọmọ bẹ́ẹ̀ ṣe rí tó bá ní ẹ má wù bẹ̀ ẹ má wù ú ràn ṣé ni pé kẹ́ ẹ rán létí náà a jẹ tún fún àwọn kan tó máa ń kọkùnrin lọ́wọ́ láti lè máa rí déédéé yìí ṣe àti sọ díẹ̀ ní ẹ̀kúnrin. ìkejì àmì àmàna àlàmú sí ni al-iftitanu bihin wa tabi'i huquq allah bi sababihin. ẹ rán náà òun tó lè jíṣẹ́ ńlá fẹ́ ká pọ̀ nínú ilé kí àwọn pọ̀ kọmọ pọ̀ ó lè fẹ́ ti yangàn ìjọ ìjọ àjíǹde ni. ṣùgbọ́n pípọ̀ ọmọ pípọ̀ ìyàwó yìí sẹ́ni tí ò bá lè mójútó wọn kó kọ́ wọn lẹ́sìn ọlọ́run kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ tayé náà tí wọ́n á ti yàn tí wọ́n á ti yanjú pípọ̀ wọn ó lè jẹ́ fitna tó ń bọ̀. tó jẹ́ pé ẹ̀sìn tí ẹ̀gán á ti bẹ̀ dojú mú nígbà tó ń bá ní ohun tí ò yẹ kó ní kiri. tó òun tó la fẹ́ pọ̀ àfẹ́ pẹ̀pẹ̀ ṣì á. tó ká pọ̀ lẹ́nu tó ní ohun tọ́lọ́wọ́ bá fẹ́ ká mọ̀ ká fi yẹn tẹ́lẹ̀ ká wá fi dáadáa ẹ̀kọ́ tayé ká fi yẹn náà kú. ká pọ̀ lórí pé à ń gbìyànjú láti ṣe ojúṣe tí gbogbo ibi tí ẹ ká ṣe sí. tí bọ́dà bá wọ pé lóòótọ́ òun jẹ́rìí ara òun nípa ká sọ̀rọ̀ síbi tí ẹ ká sọ sí ká dúró níbi tí ẹ ká dúró ṣùgbọ́n á òun páyà pé tí àwọn ẹlẹ́ha bá pọ̀ táwọn ọmọ bá pọ̀ kọjá agbára òun òun ò ní kọ̀ǹtúrò àádọ́ pé kó fi mọ lórí ẹyọkan yẹn tí ò bá tiẹ̀ ní sí ọmọ márùn-ún at least àìpẹ́ obìnrin ó máa dé ọmọ tó ń dínkù àìbẹ́ẹ̀kọ́ ni ṣẹ́yìn tó bá rí pé òun páyà pé á ah, kíní ìlera dojú ẹ̀sìn ní àlékòdé lórí ẹ̀rọ kan. ìkẹta ayẹ̀kọ́ náà ń dẹ̀kun kúdúrọ̀ àlá ìrìsá tòun náà wọ̀ tàṣí nìyẹn. kí ọkùnrin tó fẹ́ ṣe mọ́tíná kó jẹ́ni tó nírètí tó sì mọ ara ẹ̀ wípé nípa ká satisfy obìnrin ọlọ́run tó wù lóko. tó bá jẹ́ pé lórí ẹyọ kan tó fẹ́ ó mú máa ń bẹ̀rù kó tó wá sórí bẹ́ẹ̀dì ó wá lóun fẹ́ fẹ́ kejì ó fẹ́ ṣàgbèsè torí pé táwọn ìyàwó tó fẹ́ tí wọn bá rí bùkátà ara gbọ́ níbi tọ́lá ọba ti ní kí wọ́n gbọ́ ó ti fẹ́ jẹ ṣètọ́nù sí wọn. so bọ́lá tó bá jẹ́ pé ó ní weakness yìí tóun náà mọ̀ pé ó ní weakness yìí àfẹ́ kírú ẹ̀ tó máa náwó gan ìyàwó mi. bó tiẹ̀ jẹ́ pé àmì sọ fún pé ìyìn bàbá yìí ni bẹ̀tẹ̀yìn ọba weak òun fúnra ẹ̀ máa mọ̀ pé òun ní weakness ọkùnrin míì tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ ló fi ń bára ilé ẹ̀ ṣe tuntun wa lọ ní ẹ̀rọ mi wá fìtínà ló dá méjèèjì sí yẹn àfa yìí kà á condition condition kẹrin ayẹ̀kú náà bèrè sí ní àlùfáàkà àlùfíìn kó jẹ́ni tó ní ìrètí dáadáa tí ìrètí ìrẹ̀ ń ṣe ìrètí asán ẹni tó yọ̀ lọ. tí ò kọ́ṣẹ́ tí ò kàwé ó wá fẹ́ máa kó ìyàwó jọ àwa ní kí ló fẹ́ máa fi gbọ́ wọn ó ní inṣàlá ọlọ́run ní ọ̀lẹ́ni kì í ṣe pé kọ́ṣẹ́ ó mọṣẹ́ kò tí ì ríṣẹ́ ààyè ọ̀tọ̀ àmọ́ tó tiẹ̀ mọṣẹ́ àmọ́ tó kàwé àmọ́ tó ń gbìyànjú àti ṣe ṣùgbọ́n nítorí ti wọn jọ máa bọ́ wọn ìyẹn kì ṣe gbígbára lé ohun tí òun kéèyàn gbára lé nìyẹn tó ó ní kọkùnrin pé bẹ́ẹ̀ ni pẹ̀lú míìlì òun ìrètí tó ń ọba òun á lè gbọ́ bùkátà yìí bó tiẹ̀ jẹ́ pé ẹni lówó lọ́wọ́ gan gbọ́dọ̀ fọwọ́ sọ̀yà èyí tọ́lọ́ bá bá ní gbọ́nu bùkátà náà la rí gbọ́ wà kó tó di pé èèyàn lọ pé bùkátà kún bùkátà. lẹ́yìn tó mẹ́ṣọ̀ àwọn conditions tó dẹ̀ pé gbogbo àwọn conditions yìí wọ́n wà nínú táwọn náà máa ń fi pe àwọn brother ṣàkíyèsí wípé àwọn ọmọ tó rí wọn tó bá fẹ́ àwọn nìkan tó bá rò pé mọ̀ wọ́n ò tí mọ̀ wọ́n o bẹ́ẹ̀ ni téèyàn bá fẹ́yàwó kan tó bá years tó yẹ péyàwó yìí nìkan ló wà lọ́dọ̀ ẹ̀ tó bá lóun mọ̀ ń lù dáadáa àá máa sọ pé kó o tí n bá parọ́ ẹja mi ó dá mi lójú nǹkan tí mo ń sọ ẹ̀yin náà mọ̀ ẹni tó pé ó lè yá ọkọ ẹ̀ ní wọ́n lè yàn láàrin nǹkan tí ò ní rántí tá bá pé méjì bá ní ṣé mo rí lọ ó ń ṣẹlẹ̀ ní reality a máa ń sọ fún pé o ò tí ì mọ̀ ìyàwó ó dìgbà ọkùnrin láti sọ ọkùnrin míì náà nípa pé ọlọ́run dẹ ìyàwó ẹ̀ fún ó rọ̀ fún a máa fẹ́ tayọ àlà obìnrin tó wà nílé dúkìá tọ́lọ́run bá fún owó tó wà lọ́wọ́ ẹ̀ ó rọ̀ fọ́kọ lẹ́bílì ó àdérógùn àti wá sinmi sára kò tiẹ̀ ní mọ̀ wípé nínú ẹ̀tọ́ ó gan àwọn kan wà tó á dẹ̀ fẹ́ ṣe mọ́tíná àwọn máa ń kì wọ́n lọ nípa gbogbo àwọn kan báyìí. bẹ́ẹ̀ ṣe ń bínú pé tọkọ bá ti ràn mọ́ àwọn àfáà kan wọ́n ń pe mọ́tíná bẹ́ẹ̀ làwọn bọ́ọ̀rọ̀ à ń bínú pé àti ọmọ kan tó ṣe àwọn àfáà yìí tí a bá lọ fẹ́ ṣe mọ́tíná pọ̀ ń gbà fún yàn. so èèyàn wà láàrin méjì láti sọ pé ẹni máa jíṣẹ́ ọlọ́run ọba kò gbọdọ̀ kí àpé bákan ni wọ́n sọ bákan ni wọ́n rò àwa ní ìrònú wọn tíṣiṣẹ́ ọlọ́ba ti ṣiṣẹ́ tẹ̀kọ́ abá tiẹ̀ lọ ẹni ọlọ́ba ló máa gbé kí nǹkan gan ẹni tí èmi gan kó wà ń lẹ̀ wọ́n láwùn tí wá ní pé kí lọ́lọ́run nípa jẹ́ iṣẹ́ kákẹ́yìn lọ kákẹ́ àwọn náà lọ. náà ó wá ní ṣíkmẹ́tì mọ̀ṣẹ̀rọ̀ ilẹ̀ títà àdó. kí ni kí ni tó wà nínú káwọn ọkùnrin mùsùlùmí máa fẹ́ ju ọ̀rọ̀ kan lọ. rí bá sọ pé òun sọ kalẹ̀ àní pé kẹ́nìkan sọ fún wa pé àǹfààní ẹ̀rí ká àwa tá a lá àgbàfọ́ náà àgbàfọ́ ànábì. a nídìí pé kẹ́nìkan sọ ma pé torí ìdí báyìí àǹfààní báyìí ló wà nílẹ̀ ló ṣe ń láti ṣe ẹgbẹ́ ẹran yín létí. omar rọ̀dẹ́láhu anihu ó ronú kí láǹfààní tó wà ní kó máa pọ́n hajar aswad lání mẹ́ta kò mọ ohun tó jẹ́ àǹfààní tí wọ́n lè sọ pé justification ẹ̀ rèé ló ṣe ń sọ pé mò ń pọ́n ẹ lá torí pé ntọ́lọ́wọ́ bá fi tíra rán ní kápọ́n ẹ̀ lánìí. bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni màǹfààní kankan tó lè ṣe ní irú àti ẹ̀ka pẹ̀fẹ́fẹ́ ọlọ́wọ́ balẹ̀ léyìí. tí wọ́n bá ní ọlọ́wọ́ bá ṣe nǹkan lẹ́tọ̀ọ́ kò ní ìdí ká máa wá pé torí ìkíni. ṣùgbọ́n nǹkan ní ìtọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ tó pèlẹ́ sì fá wa. a wá ní àwọn wisdom àwọn shikma kan tó bì sínú tó jẹ́ pé àwọn tí máa ká ọba kéré irú ìyẹn la lè fi ṣàlàyé ọ̀rọ̀ fún wọn tí a fi wọn pé ó kèé kíní yìí make sense. ìyẹn ni ìgbìyànjú tààfà yìí ṣe lábala yìí kì í ṣe pé fẹ́ǹsì yẹn kàn bú ìfẹ́ wa ááyà yẹ kó kàn bú ìfẹ́ wa ṣùgbọ́n a kì í mọ̀ a lè máa bá àwọn ọ̀tá ọlọ́wọ́ bá kanjú wọn tí wọ́n ní kí pẹ̀lú fẹ́ǹsì tó wà nínú ẹ̀ àwa ṣàwàlàyé ìfún wọn. ìkíni náà ó ní nínú tó dá gbogbo alójú òun ni wípé tọkùnrin àti obìnrin bá fẹ́ra wọn obìnrin máa ń ṣe nǹkan oṣù ọkùnrin rẹ̀ kò kí ń ṣe nǹkan oṣù obìnrin máa ń lóyún tó jẹ́ pé láwọn stéèjì kan tóyún bá dé àwọn oṣù kan dókítà lè advise pé kó má sùn mọ́ra mọ́ ẹlòmíì gan láti very early stage tó bá wà tó bá jẹ́ tán tó sì rí pé oyún ẹ̀ máa ń sábà fẹ́ dá láàmú àbí ó delicate tó bá ti rí àmì díẹ̀ nǹkan rẹ̀ máa ń wálẹ̀ <clears throat> wọ́n á ní tó bá ti dúró síbẹ̀ tí wọ́n jìnnà sí sex for some time. ó ní àti wípé àìsàn ọlọ́jọ́ pípẹ́ tí lè ṣe obìnrin gbà míì tọkọ ò ní láǹfààní láti lè gbọ́ bùkátà tí kìí sì ṣe pé ara ọkùnrin yìí ò máa béèrè ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ tọkùnrin ní readiness láti meet obìnrin ọ̀tára obìnrin ò lè gbìn ín e. ṣé kò ní í fa ìnira fún àwọn ọkùnrin tá a wọ́n gbé lórí ìyàwó kan ìnira tó máa ń fà á wá fún wọn sínú ẹ̀ṣẹ̀ torí pé àwọn tí wọ́n ń takú kan nínú àwọn tí kì í ṣe mùsùlùmí èyí tó pọ̀ nínú wọn à ń gbọ́n tí ò yẹ ká gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní girlfriend àwọn aṣíwájú wọn tó bá jáde láyé tán làwọn obìnrin yóò yọjú pé àwọn bímọ fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó pera wọn fadá kí wọn má tẹ̀ sọ̀rọ̀ mọ́ àwọn yẹn wọ́n ti rí dínkù ara wọn ìjẹta ń bí ni mo gbọ́ wípé kí n ṣe pé mo gbọ́ mo kà á lórí iphone mi pọ́ǹtì náà dẹ̀ gbé wọ́n ní náà nǹkan ní three wọ́n ló kọ̀ǹpé pé nínú òun ni agbẹ̀rẹ̀ fọ́sibítù ló ṣe bímọ nìyẹn wọ́n wá ń bi léèrè wípé ṣé wọ́n pè ń pregnant ó lóun wọ́n pè ń pregnant tó fi hospital wọ́n ò bí léèrè pé pregnancy ṣe débẹ̀ o wọ́n ní ṣé mọ̀ ó lóun ò mọ̀ ó lóun kàn rò pé stomach pain ni so hospital kan wọ́n ń shield àwọn newspapers wípé kọ́ máa àwọn journalist kọ́ máa dà láàmú àwọn ṣàfẹ́ kó recover bẹ́ẹ̀ tó bá recover á ṣàlàyé bí wọ́n ṣe débẹ̀ so àwọn nǹkan kan wà jẹ́ pé ọlọ́run tó dá wa ó mọ nature àwa tó wù dá àwa ní èrò àwọn òyìnbó ló kó wà wá lọ́pọlọ tá a ní òyìnbó gbọ́jọ lọ́rọ̀ balẹ̀. tó ti yé ọlọ́run ò gbàgbé bóun ṣe dá ọkùnrin kò gbàgbé bóun ṣe dá obìnrin ló ṣe ní létí àwọn tó ń mọ̀ yìí tára wọn bá ń béèrè a máa ṣe wọn bí wèrè ni. tó táwọn ìyàwó bá nídìíwọ́ wọ́n ń ṣe nǹkan oṣù ni eh, wọ́n lóyún sínú ni àbí wọ́n ṣe ìbímọ ni àbí àìlera ṣe wọ́n ni èyí tó bá láǹfààní àti níyàwó mìíràn ìyẹn á máa gbé bùkátà yẹn fún un tí ò fi ní ṣe àwò ó ní pọ́ìntì kìíní nìyẹn. so ẹni tó bá ní èrò bá yàgbọ́ èrò ọpọlọ ló lóyìí a dẹ̀ ti tàwọn tí kìí ṣe mùsùlùmí a fi jẹ́rìí sí nǹkan tí wọ́n ń sọ yìí so ìyẹn dáná ó jẹ́ nọmba one. nọmba two wọ́n ní statistically àwọn tó máa ń ṣe àyẹ̀wò statistics àwọn nǹkan tó jẹ mọ́ bóyá òǹkà àwọn èèyàn tó ń gbé yìí mélòó lọkùnrin mélòó lóbìnrin ọmọbìnrin mélòó ni wọ́n ń bí wọ́n bí yà àwọn náà pè ní statisticians uh, demographers wọ́n ní all over the world Not kì í ṣe pé ní nàìjíríà nìkan all over the world wọ́n rí i pé òǹkà ọkùnrin náà ló máa ń pọ̀ ju òǹkà obìnrin lọ. sọ́rí òǹkà obìnrin ló máa ń pọ̀ ju òǹkà ọkùnrin lọ kí dẹ̀ ló fà á. àwọn community kọ̀ọ̀kan wà exception máa ṣàlàyé ẹ̀ but generally òǹkà obìnrin máa ń ju tọkùnrin lọ níbi tí wọn bá ti tábà pẹ̀lú ẹ̀ o tọ́jú kí wọ́n máa bí naturally mo gbọ́ community kan ní ó dàbí pé china ni tí wọ́n ní tábà ti lóyún sínú torí pé kò fẹ́ni tó fẹ́ bímọ obìnrin mọ́ wọ́n máa ń lọ yọ ọmọkùnrin ni wọ́n fẹ́ recently àwọn kan wá ń sound wọn ni pé danger wà lọ́nà o torí pé ní community yẹn wọ́n rí pé òǹkà àwọn ọkùnrin ó ti fẹ́ tírípù tàwọn obìnrin kí ni dẹ́gbà tó wà lọ́rùn pípé báyọ̀ á máa jà sóbìnrin ni sọ̀rọ̀ pé táwọn ọkùnrin bá ń jà sóbìnrin òpó á máa sùn ni sọ ọlọ́run tó ní kẹ́ ẹ pẹ̀jù wá lọ ó mọ ohun tó ṣe o tó wọ́n á ní tó bá jẹ́ pé globally òǹkà obìnrin ju tọkùnrin lọ torí pé ọkùnrin wà exposed sáwọn nǹkan tó máa ń sábà gbẹ̀mí ọkùnrin ló ń lọ jagun ọkùnrin ló undertake àwọn risky ventures so naturally ọlọ́run fi eliminate ọkùnrin kóbìnrin tó máa tẹ̀lé wọn. tí ò bá wá sáǹfààní pé káwọn ọkùnrin kọ̀ọ̀kan tí wọ́n kù máa tọ́jú ìyàwó kan lọ èyí tó máa lélẹ̀ obìnrin máa pọ̀. ó ní eléyìí ó jẹ́ mr wọ́n ní tá a particular age group ẹ̀rọ age twenty. age twenty five thirty thirty five any age group kẹ ẹ wá wo àwọn ọkùnrin tó wà ní èjì yẹn kẹ ẹ wo àwọn obìnrin tó wà ní èjì yẹn ẹ wá interview àwọn tó wà ní èjì yẹn pé mélòó ló rẹ́dì fún marriage àwọn wo lọ rẹ̀ kọ́ máa sọ fún àrẹ́dì fún marriage obìnrin àbọ́kùnrin any age wọ́n ní any age ẹ kó nọ́mbà ọkùnrin tó wà ní èjì yẹn jọ. Ọkụ máa ń bọ̀ òbí jẹ ẹ wá bèrè pé táwọn ọdún fúnra rẹ ẹ rí pé wọn tí ò ní readiness fún marriage ó máa ń sábà pẹ̀lú obìnrin tó ní readiness marriage ní one man one wife kí ní wa equal iye nǹkan obìnrin tó wà láyé nǹkan ọkùnrin tó wà láyé since ti fún marriage ti wà jọkùnrin lọ tá bá ní ìkọ̀ọ̀kan ní èyí ìpínlẹ̀ ṣe point kẹta point kẹrin òní pé ọkùnrin bíi wà ìbátọ́lọ́run ọba dá ìyàwó kan ò tó àwa náà bẹ̀ jẹ́rìí sí pé bẹ́ẹ̀ lórí ó jẹ́ pé tíyàwó ẹ̀ bá complain pé wàhálà yìí pọ̀ jù àwa máa advice pé tọkọ bá ní ìkápá ẹ̀jẹ̀ kó lọ fẹ́ àwọ̀ kejì. bọ́lá ọba ṣe dá ọkùnrin mi nìyẹn ẹni máa wá dáhùn yìí pé àwọn obìnrin tó rí náà wà òótọ́ ni obìnrin lè wà highly sexed jọkọ ẹ̀ lọ ṣùgbọ́n ọlọ́run nǹkan kan lẹ́yìn táwọn ọkùnrin ò lọ ó bẹ̀ ìtìjú lẹ́yìn lọ ló ṣe jẹ́ pé à tó ìyá gbọ́ pé obìnrin ọkùnrin ṣùgbọ́n ṣe bí ìrìn ní ọ̀la ẹ̀. tí kì í bá ṣe pé ìbẹ̀rù òfin àràkárà làwọn ọmọ tó ń bíjì lórí sísẹ̀mì àràkárà wọn máa dá òfin ló ń dẹ́rù bà wọ́n. ó ti jẹ́ pé the slightest opportunity tó bá rí ó ara ẹ̀ tó ń ṣẹlẹ̀ nǹkan kan ń ṣẹlẹ̀ ẹ̀ máa gbogbo tó borí tí borí bá ti dàrú ọmọbìnrin tó bá ti èrò lọ́jọ́ yẹn tó bá bọ́ fún wọn lọ́wọ́ àrà tó ìwọ̀n náà máa ń dá ẹ̀ta kì bẹ̀rẹ̀ nípa ìlú obìnrin torí kára tí bá ń bẹ̀rẹ̀ ẹ̀yí pìjú ẹni sùúrù jọkùnrin lọ. so tọ́lọ́run ọ̀bá wa jẹ́ káwọn ọkùnrin kí wọ́n láǹfààní àti máa fẹ́ ìyàwó kan lọ pẹ̀lú gbogbo ohun tó bá máa wọ̀ yìí à alábẹ́ òní gbádùn ayé wàláhì. so in the western world àwọn náà mọ implication one man one wife tí wọ́n tẹnu mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ní mistress síta ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní mistress síta nǹkan tí ó kàn máa ṣẹlẹ̀ ni pé wọn ò ní mú wá sílé tó ti yé ṣé ìgbésí ayé yìí ṣé sunà ọ̀fẹ́ yìí ẹni tí ò bá rántí ọ̀rọ̀ áhírà á níyẹn tẹ̀wọ̀n lọ́rùn jù kan fẹ́yàwó wá sílé fún un lọ àdèmá ń gbọ́ mùsùlùmí ìpè ń sọ á lè wò ní kó má ṣe gbogbo tó àlùfẹ́ kó má ṣe èyí nǹkan fẹ́ káwọn pé méjì ni ẹni yẹn ti ń sọ bá pé ọ̀rọ̀ jẹ́nà jẹ́nà iná iná yìí àlọ́ ni èyí ò gbàgbọ́ tọkùnrin bá lè ṣiṣẹ́ kó ṣiṣẹ́ káwọn ṣàtìmá pè méjì but ó dá wa lójú pé obìnrin mùsùlùmí ẹni orí kan kò ní gbàdúrà rẹ̀ pẹ̀pẹ̀ pé kó lọ máa ṣe ṣùnà náà. ìkarùn-ún tó lè jẹ́ the last point tá a fà yìí mention ó ní ọkùnrin tí ẹ máa ń fẹ́ obìnrin míì nígbà míì tí kì í ṣe ojú kòkòrò abẹ́ àwọn èèyàn rí pé aláfòmọ́ ni ẹni orí làwọn òbí ẹ̀ àdánwò kan ló dé bá a bóyá ọkọ̀ jáde láyé ọmọ ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ nítorí àwọn èèyàn tóbìnrin bá ti lọ́mọ wọn máa ń sáfẹ́ yìí ni ẹ̀sán tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ sí bùkátà tó máa wá jẹ́ pé nínú àwọn tí wọ́n rédí pa wọn lè gbọ́ bùkátà yìí àwọn tí wọ́n ti níyàwó kan ni ọ̀dọ́ tí ò fẹ́yàwó kan ni tó bá lọ sọ fáwọn òbí ẹ̀ pé wọ́n ní ìfẹ́ fẹ́yàwó tó bá ló ti bímọ rí wọ́n á fọwọ́ kan orí fún pé sórí ẹ̀ pé èyí tí yàtọ̀ èyí bẹ̀ ni wọn kó wa ni wọ́n sókè kó pọ̀ èyí tí ò bá rí bẹ̀ wọ̀ láà ọlọ́run ṣa ìyá náà yàn ni èyí tó pọ̀ nínú àwọn ìyá tí ò bá wá fún táwọn tó ti fẹ́ kan rí láti máa fẹ́rù àwọn obìnrin wọn yẹn kí ló máa ṣẹlẹ̀ sí wọn àwùjọ máa dojú rù bùkátà ara ti máa dùn kan mọ́ tó ẹ̀sìn ọlọ́run wá jẹ́ pé yíwa wípé á ibì kan là ń fẹ́ kẹ́ ẹ lé kó má bọ̀ á fúrọ̀ ẹ rójú lórí tí ò tẹ̀yìn lọ́rùn táwọn ọlọ́run bá ti ṣe solution àwọn problem yìí kẹ́ ẹ lè rí bẹ̀yẹn dé sí so ọ̀rọ̀ mọ́tínà wọ̀ láì bó ṣe rí nìyẹn ọlọ́run ò lọ́gà láì bẹ̀ láti fi pọ́nìṣọ̀ lóbìnrin rárá ó ṣe kó máa jẹ́ solution fáwọn problem kan ni now um, lẹ́yìn eléyìí. بعض الفوائد الفقهية المتعلقة بالتعدد أفعل فاست أفاكر فيه lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú fífẹ́ ju obìnrin kan lọ. ó ní àkọ́kọ́ náà kẹ́nikẹ́ni má rò wípé tí àáfàá bá ti ṣe mẹ́tíná irú sàdáàkì tó fún first wife nígbà tó fẹ́ fẹ́ náà ló gbọdọ̀ fún second wife. ẹlòmíì ló ló tò wọ́n ní kẹ́ ẹ ṣe déédéé àtẹnu géètì rẹ ti bẹ̀rẹ̀ àṣedéédéé yín nígbà tó máa fẹ́ yín kòránì nìkan ló fún ìgbà tó bá fẹ́ wù yín odidi jíìpù rà fún tó bá jẹ́ ọ̀rọ̀ sàdáàkì ọlọ́run òní ṣe déédéé níbi sàdáàkì bá rọ̀ èyí tó gba díẹ̀ yẹn díẹ̀ tó rọ torí pé nípa àbẹ̀bí sọ ni pé ó ní ìtò lálùbáríkà jù ń bẹ̀ náà ní tó bá rọ ọkùnrin lọ́rùn sọ ohun tó gba díẹ̀ pẹ̀lú àníyàn pé kó lè rọ lọ́rùn tó bá rò pé ọmọ òun lọ́jẹ̀ àbí pé bóyá wọn ò nífẹ̀ẹ́ òun tó rárá dídẹ́ fún yẹn a fi ń wá ìdẹ̀kùn lọ́dọ̀ ọlọ́run ọba náà ọlọ́run àdàmà ṣe táwa náà wọ́n wá ní ẹ̀rí olóyìn òní pé ń mọ̀ habiba ẹ̀ tó bá rántí ìtàn ń mọ̀ habiba ilẹ̀ ethiopia ni ó mú habiba àti ọkọ ẹ lọ wọn mú islam wọn lọ síbẹ̀ nínú àwọn tọkọ ṣe hújírá hújírá alákọ̀ọ́kọ́ ìgbà tí wọ́n dé ethiopia ọkọ ẹ jìnnà sọ́ra ó mú habiba lóyún ní tẹ̀sí islam sílẹ̀ ànábì wa ránṣẹ́ sí pé ọlọ́run ti pààrọ̀ ọkọ ẹ̀ fún o pé òun fẹ́ fẹ́ ànàjáṣí ọba ethiopia nígbà náà òun náà gba islam òun ló bá òjíṣẹ́ ńlá fún muhabiba ní owó orí ó wá fún four thousand dirhams nígbà tó jẹ́ pé àwọn ìyàwó ànábì yòókù kì í sábà fún ọ ju bíi four hundred dirhams lọ wọ́n ní fún kápìbẹ̀ yẹn mọ̀ wípé ká ṣe déédéé nínú owó orí nínú mímà kò sí sínú táàbọ̀kùnrin ta mo mọ àìmọye ilé tó fẹ́ dàrú lórí pé umu nígbà tó fẹ́ ṣe tó àtòun pálọ́nìkà làwọn ṣe àfàfẹ́ ṣe mẹ́tínà. wọn bá ti lọ rẹ́ǹtì wọn ti lọ rẹ́ǹtì ọlọ́run wọn ló ṣàbò fún ẹbí yín kọ́ ẹ̀yin náà mọ̀ wípé kì í ṣẹ̀tọ́ dọ̀pọ̀lú bá ṣe kéwì pé kò sí nínú ẹ̀tọ́ pé ká sọ pé abẹ́ tẹ́ǹtì tẹ́ǹtì kan ló láti ẹ̀gbájọ́ náà nígbà tẹ̀lé tí a bá ṣe mẹ́gbọ́n tẹ́ǹtì kan náà gbọ́dọ̀ gbà kò sí nínú tẹ́ ẹni bèrè kákọ́ kẹ́tì ẹ̀rọ ara létí kí ló ń jẹ́wọ̀ lónà fọ́dọ̀kọ̀ lè sàárà ni wọn ò ní ká fi làmẹ́bí ṣe ní àwọn ẹni ronúkọ ẹ̀pẹ̀ síbẹ̀ ó ní sọ́rọ̀ tàn èyí tó burú jù ní oúnjẹ èyí tó jẹ́ pé àwọn tí èmi fẹ́ jẹ́lẹ̀ pè sí àwọn ọlọ́lá tí a fọwọ́ bẹ̀rẹ̀ sí tí a tán pa ń sí ó tó èyí táwọn ẹni bá jẹ sàrà sọ́dọ́kọ̀ àwọn ẹni àwọn tí so wọ́n fẹ́ ká pe àníyàn sádàkàṣe rẹ̀ ní lọ sọ́ọ̀dì àfihàn pé kódà à ń lọ sí ẹ̀yìn mà ní sísá máa pààrọ̀ aṣọ lójú agogo ẹ̀mẹ́ta wọ́n lọ́ọ̀ pààrọ̀ oṣù nǹkan gbogbo eléyìí báyìí ń ṣe àwọn ni kò ní fà á ńgbà tó ṣe ó náwó síbẹ̀ ṣe bí sàrà ni torí ọlọ́run la ṣe ṣe so gbogbo mímọ àjà lórí àwọn nǹkan wọ̀nyí ó ń ṣe lóògùn lọ́dọ̀ táǹdì wa bó ṣe ní ìpè ṣùgbọ́n mo nírètí pé nígbà tá a ti kẹ́kọ̀ọ́ débẹ̀ báyìí lágbára ọlọ́run a máa rí àyípadà dáadáa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ìyẹn jẹ́ àkọ́kọ́ àkíyèsí tá a fà pé wá sí àkíyèsí kejì ó ní. ó ní kò lẹ́tọ̀ọ́ kí ọkùnrin kó ìyàwó méjì papọ̀ sínú ilé kan náà láì jẹ́ pé gbà yọ̀ǹda wọn. ẹ jẹ́ a ti ṣàlàyé fúnra wa nípa náà àwọn ìjókòó minimum nǹkan tá a fẹ́ tọkùnrin provide accommodation fún ìyàwó. ó wá fi kú nígbà yìí ó ní tọkùnrin bá máa kó ìyàwó pọ̀ sínú ilé kan náà màá ní bẹ́ẹ̀ ni pẹ̀lú àlàyé kódà tó bá jẹ́ pé four bedroom flat lèèyàn tó mú àwọn ìyàwó méjèèjì sí ohun tó dáa jù ni pé kéèyàn rí agreement àwọn méjèèjì lórí báwọn fẹ́ bára wọn gbé kẹ́ni wọn ò bá bára wọn gbé kò sí bó ṣe lè wù kí ọkùnrin yẹn lòun mọ̀ wá rù òun dẹ̀ mọ̀ nǹkan tètè á parí ìjà á fún un so àwa náà máa ń bẹ̀ yín wípé tó bá jẹ́ pé faith ẹ máa lò sí ó torí ó sì fi àǹfààní tẹ́lẹ̀mí wà sílẹ̀ tọ́lọ́run bá ní kí ọkọ yín fún rẹ̀ kó jẹ́ èèyàn tó dúró déédéé tẹ́ ẹ mọ̀ pé kò ní ṣàbùsí tẹ́lẹ̀mí wà pẹ̀lú yín tọ́lọ́ àti dẹ ilẹ̀ fún yín jù báyà lọ kì í ṣe wọ̀ so tẹ́nìkan bá wá ní àrárá o àgbọ̀dọ̀ gbọ́ wípé èèyàn kan kó àwọn méjì pẹ̀ sínú fúláàtì kan àbíkẹ́nìkan sọ wípé. àti ẹ̀mọ́ ní súnà pé kí wọ́n sọ wọn méjèèjì làwọn sọ pé ìtayọ àlá ni méjèèjì la ń gbọ́ ẹlòmíràn ní wọn ò ṣe kó pọ̀ sójú kan náà wípé ó takò text ẹlòmíràn ní wọn ò ṣe é separate pé kíkọ́ wà ní tótú wà ní island ó takò text àmọ́ text bá text tẹ ẹ mọ̀ àbí tí wọ́n sọ pé tako yẹn òfin àlè ti sọ àlè ṣe correction in next city. so ó dá lórí pé kí ni minimum space tó bẹ̀rẹ̀ wá ìtàtù sí then kí ni nǹkan tí ọlọ́run bá fún ọkùnrin ní capacity láti lè to àárín wọn ṣùgbọ́n kò wú àwa náà pé kéèyàn kó àwọn pọ̀ kódà pé wọ́n pé duplex méjì within the same compound kẹ́ni wọ́n má jẹ gbé kó má jẹ gbé káwọn bá a ṣe máa to àárín yẹn ká tó kú lọ́pọ̀ wọ́n máa wà lọ náà. lásìí wọ́n ní tí ọkùnrin bá fẹ́ ìyàwó níyàwó tó bá jẹ́ pé ohun tó fẹ́ sì kejì ọmọdé ni tàbí ìpè tí ò lọ́lé ọkọ ní afiláǹfààní pé kó lu ọjọ́ méje lọ́dọ̀ ẹ̀ kó tó padà sọ́dọ̀ ìyáálé tó bá wá jẹ́ pé adélébọ̀ ló fẹ́ lórí ìyàwó tó ti wà ní tẹ́lẹ̀. apò láǹfààní kó lọ ọjọ́ mẹ́ta lọ́dọ̀ yẹn kó dé padà sọ́dọ̀ ìyáálé tuntun náà àǹfààní wà fún wọn kó tó wá di wípé ó bẹ̀rẹ̀ sí ní pín oorun ní dọ́gbandọ́gba láàrin àwọn méjèèjì. abẹ ọlọ́run ọba pé díẹ̀ ta fi ran wa létí nínú ọ̀rọ̀ ọlọ́run yìí kọ́lọ̀ ń fún wa ní àgbẹ̀wò ju bá ṣe gbé kalẹ̀ lọ. ohun tó wá ju ká gbọ́rọ̀ yìí lọ òun ni pé kẹ́mi ó rọ̀ láti tẹ̀lé kọ́lọ̀ má ṣàìrọ̀ ẹ̀mí wa láti tẹ̀lé èyí tó dá wa lójú pé ọlọ́run fẹ́ tànàbì fẹ́ ọlọ́run má ṣàgbẹ́ tó nìkan náà máa fẹ́ ẹ ibi tó bá kù fún olùwà ò tí ì bẹ̀ fún ọlọ́run bá wa bẹ̀ ẹ́ ni wọ́n á bẹ ọlọ́run ọba wọ́n ṣe máa ń rò nira torí tọ́lẹ̀ nípa fẹ́ fẹ́rẹ̀ yìí sisters a ní bóyá ni ìmọ̀ yìí wọ̀láhùn wọ́n ní bóyá àmọ̀ yìí tó tọrọ wọn fẹ́ high court ẹ̀tẹ̀ níbẹ̀ ṣe máa ń rí tẹ́ ẹ bá délé ẹ̀tẹ̀ níbẹ̀ ṣe máa ń rí ẹ̀tẹ̀ níbẹ̀ ọlọ́run ọba èmi náà máa ń fún ọ lóṣù mo ní bọ́bá ní obìnrin ti bàjẹ́ bẹ́ẹ̀ náà lọkùnrin náà bàjẹ́ gbogbo generation náà ni àwọn tó ṣáájú wọ́n ṣe fi hàn àjà àwọn tó ń tẹ̀lé wọn lọ so tí dáadáa bá báwọn sisters wa ó bá àwọn brothers náà tí dàkejì bá báwọn sisters wa ó bá àwọn brothers náà ṣùgbọ́n lórí ilẹ̀ lónìí wọ́n bá ní kí n fọwọ́ sọ̀yà ibi tí mo rò páwọn ẹni orí kù sí lóbìnrin màá fẹ́ mú wọn sákòbí tẹ́ ìjókòó sí. tó bá jẹ́ pé àwọn tó wà ń ta ìdá àìdá tí yóò tó ti wọn ìgbàgbọ́ fún mi nìyẹn ẹ̀bẹ̀ wa sọ́lọ̀ ni pé àwọn tọ́lọ̀ ní ká jọ ìrìn tó wà láàrin wa sí wọn ọ̀nà yẹn sì jù ṣùkọ́ àwọn náà máa fi pé àti ṣetán ká lè máa mọ̀ pé àwọn examples tó wà lákọọ́lẹ̀ tí kì í ṣe examples dáadáa ìyẹn kọ́ ká kọ́pì àwọn èyí tó dáa jù ní àpèjúwe ni ká máa eminate abẹ́lẹ́ nǹkan lọ́n ṣàmójúkúrò fún gbogbo wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك شكرا إن شاء الله بسم الله السلام عليكم عليكم السلام nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ kó àyà tó fi rìnlẹ̀ pé pé nǹkan tó wọ́n bá ń sọ lórí ìyàwó pé gangan ni méjì pé bóyá méjì mẹ́ta tó wípé ká mú ẹnu wa dúró àbí ìtàjù. bẹ́ẹ̀ni ká má sọ̀rọ̀ òní nípa ayé rẹ̀. pé kéèyàn jẹ́ kó wà nínú ẹ̀ àbí. bẹ́ẹ̀ni. wọ́n wò ó pé kéèyàn jẹ́ kó wà nínú ẹ̀ ṣé kò sí ìtàkò ayé ọlọ́run tọ́lọ́run bá ti sọ pé tí ọlọ́run bá ti òjíṣẹ́ bá ti bá ti dìtà ìlérí nǹkan kan kò sọ fún ìdùnnú kan kó rò pé bóyá kó rò pé bóyá kò rí bẹ́ẹ̀ nínú òun. ìpè bóyá kò ṣe ẹ̀tọ́ fún wa nígbà tó ti jẹ́ pé nǹkan bó ṣe yẹ kó ṣe rí nìyẹn pé kò tọ́ fún wa rárá láti rò pé nínú tèmi ọkàn mi kọ̀. láti lọ fẹ́ràn ṣé ìjọba ẹgbẹ́ bẹ̀rẹ̀ fún kìíní ìrọ̀lẹ́ àtẹ́kùn ìlọ òkè dáadáa. gbogbo ọlọ́gbọ́n àti sàǹfẹ́ mo ní nǹkan tí ọlọ́run àti òjíṣẹ́ ńlá tó bá fẹ́ tẹ́mi wá bá ń kọ́ ká tẹ̀ mọ́ ẹ̀ lóyún ká má fi ẹnu dáràn tuntun sísà wa ni ṣéyàn gan ò tako àbólé bẹ́ẹ̀ ni àfi tí wọ́n ṣàlàyé tó kéré kankan bẹ́ẹ̀ ni pé kọ́lọ̀ ń pè fẹ́ nǹkan ó ní wọ́n má kánà lè mọ́pẹ́ni wọ́n là mọ̀ nínú tí ìdá kọ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ fún mi àmọ́ ayé kúrò lọ́hùn mọ̀lẹ́kìyàrá. من amrihim alkhiyaratu من amrihim kò lọ́tọ̀ lẹ́yìn fún àti òjíṣẹ́ ọ̀tá bá ti dájọ́ nínú nǹkan kan tó ìwọ́n sọ pé bámúrùn lòun fẹ́ ṣe ọ̀rọ̀ tòun ṣókùnmẹ́sì gbọdọ̀gbẹ́ kan wá ṣàlàyé ẹ̀ ẹni tó ní òun kọ́ ṣùgbọ́n tó tẹ̀ mọ́ra tó kọ́ ọba lòun fẹ́ ṣe ṣé máa tó bẹ̀ rárá tó bá fi ọ̀pọ̀ bẹ̀ lóòótọ́ bá fi ọ̀pọ̀ bẹ̀ ó ti kú òmìnira ṣe ní kó ṣe nǹkan tá a ní kó sọ ni pé kó tẹ̀ mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ bíi sísà mi. ẹ ṣé kó tẹ̀ mọ́ kó tẹ̀ mọ́ àdàrí ó túmọ̀ sí pé kó ó má jẹ́ kókó ẹ̀ kọ̀. kì í ṣe pé mi ò kọ́ ó kórìíra nǹkan yẹn. ṣùgbọ́n kò jẹ́ kí ìkórìíra yẹn ó di pétù kí ló máa wù mí rà. ẹgbẹ́ bíi kó sàn kan obìnrin olóyún obìnrin olóyún tó kọ́ sí ọkọ̀ pẹ̀lú kò sí ẹni yìí kọ́ but ẹ gbọ́dọ̀ fi hùwà nǹkan tá a mí nìyẹn. tó clear sísà ni but téèyàn bá fi sọ̀rọ̀ àbí ó ṣèṣe pé òun kórira kìíní yìí ìṣe pé òun kórira lòun máa ṣe ọ̀rọ̀ pé òun kórira lòun máa sọ ó ti kórè pé ní ẹ̀kọ́ nìkan ṣùgbọ́n ìpè wa dáa jù òun náà ni pé gbogbo tọ́lọ́run bá ń fẹ́ tọ́lù wa máa fẹ́ àwọn àfàmà wa ń sọ fún wa wọ́n á ní nǹkan tọ́lọ́run bá ń fẹ́ tí kì í bá tẹ̀ ṣe pé adò kìíní yẹn ti wa ká fi ìpáyọ̀ ọlọ́run ìbẹ̀rù rẹ ọlọ́run ká máa fi ṣe ọlọ́run àwa mú adùn ẹ̀ apàdàmú lórí ẹ̀mí wa. sísámùnà ṣó clear ọlọ́run ṣàmójúkúrò fún wa. question number two number one no contribution ní tọ́lá tó wà. aleykum salaam wa rahmatulah. ok lórí ọ̀rọ̀ irun. question yẹn ni wípé dreadlock àbí wọ́n ní sóbìnrin lè ṣe dreadlock mo wá dáhùn mo ní dreadlock irun kan máa ń ta kókó ẹ̀gbẹ́ tí wọ́n lè yẹn. àìdẹ́ẹ̀kọ́ yóò that's not part of my answer o description yẹn ti sara dáhùn mi now èmi ìtòhùn wá ẹlòmílò ní ń rìn lára kí ni nǹkan táwọn máa wò ni pé ṣé kò kọlu text kankan tí ò bá kọlu text kankan ó dẹ̀ wọ ọkọ tí wọ́n ń ṣe fún sísá dẹ̀ ń bò ó tó bá ṣe tán wọ́n ní mi mú nǹkan tó rọ̀ pẹ̀lú ẹ̀ àti kẹ́ ẹ bá kẹ́ ẹ bá rán mi létí nǹkan tó rọ̀ pẹ̀lú ẹ̀ ẹ rán mi létí nǹkan tó rọ̀ pẹ̀lú ẹ̀ ẹ tó bá ẹ bá fún ọmọ microphone. salamu alaykum. sori alibáwò tẹsán mi pẹ̀lú báwa rí tó hàn sí wa ẹ̀yin tí ẹ̀yin ṣe nǹkan wọ̀nyí àwọn nǹkan bí à ń hàn sẹ́yìn ìjà wa tá à ń dáhùn lọ. sọ nǹkan tó hàn sẹ́yìn táwọn ìmọ̀ yẹn ẹ bá rán wa ní tiẹ̀ àti kójọ ìrònú lára tó ti yé lọ́tún pé torí pé gbogbo yín kù kí n tó tẹ́lẹ̀ ní kó jẹ́. tẹ́ bá ti nǹkan tó rán ìwé náà hàn mí kì í tó bá jẹ́ bẹ́ẹ̀ ní tó yìí pòmíṣàn lórí ẹ̀ lọ́dún kan tí mò ń sọ ni pé tó bá jẹ́ bí mo ṣe máa ń rí tó ń ṣe yẹn ó ń lọ kọ́ ó ní kí ìyàwó òun ṣe ìyàwó yìí dẹ̀ ń lo zimbab tó bá ń jáde èmi ò mọ nǹkan tó rọ̀ lẹ́yìn ní kẹ́hìn sọ bọ̀tí ìfẹ́ tá nǹkan yẹn kẹ́hìn kan gbára kúrò kó sọ pé nǹkan báyìí báyìí báyìí ló ń bọ̀. ẹ tó lọ́ọ́ sọ̀rọ̀ lọ́hùn ẹ̀ bá fún ọmọ ẹ̀kọ́ Naam the only nǹkan tẹ́mi mọ̀ nípa dreadlock ni pé natural hair ni wọ́n fi ń ṣe dreadlock yẹn. ok but nǹkan tí mo fẹ́ fàyọ̀ bẹ̀ fà ni ọ̀rọ̀ àti sísá àmínà state lẹ́sọ̀ yìí pé gbogbo nǹkan tí ọlọ́run àtòjíṣẹ́ tó bá ti sọ fún wa tó má ti sọ fún wa pé báyìí ló ṣe rí tí wọ́n ti finalize a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí ká má wá nǹkan tó ti dákẹ́ up lẹ́nu ara wa nǹkan tẹ́mi fẹ́ fàyọ̀ bẹ̀ ni pé it's not as if the making of the hair is not good but that origination of that dress book itself follow um, uh, uh, from the people we call the Rastaman. The Rastaman. This Rastaman of the tree is a kind of relation set. So yẹ pé àwọn kan tí wọ́n bá ti dé position kan lára wọn you are entitled to that hair. Dreadlock and rat, uh, rasta is the, is the same set because natural air, nothing fit ṣe irun yẹn náà. Though it is not as if we are applying anything natural hair làwọn tí wọ́n ṣe uh, rasta yẹn náà ni wọ́n ti ṣe is the combination of this egg and um, formation of cholesterol òun ni wọ́n máa ń lò tí wọ́n fi ṣe yẹn so kájọ ká ṣọ́ra wa níbi àwọn nǹkan tó yẹ pé a máa rè pé i just want to make it for the sake of mo fẹ́ wá another way of beautifying myself ká ṣọ́ra níbẹ̀ nǹkan tó mi mọ̀ ni pé a ti fẹ́ fi jọ ìṣe àwọn kan. jazakallah khairan jazakallah khairan wípé kì í ṣe pé irun yẹn àbí nǹkan tó fi ṣe ni problem àwọn ohun ni wọ́n wà used lórí orin yẹn wọ́n pé àwọn rastafarians àbí ṣáájú tó máa ṣe bob marley ni ẹ kì í ṣe fine àti ṣe sẹ́yìn kọ́lọ́ ṣàmójúkú yẹn fún wa kí ni onímọ̀ ìdáṣe pátì tá a ṣe ṣe fún mi rò pé àpẹ́jọ àwọn kan àbí tó bá jẹ́ ágúmẹ̀ǹtì nìyẹn lọ́la rẹ̀ wọlé ṣé ti yé tó bá jẹ́ ágúmẹ̀ǹtì pé ìpìlẹ̀ àwọn tó máa ń ṣe dọ̀gbọ́n kankan kì í ṣèpìlẹ̀ nìkan àwọn tó bá wà commonly identifiable pẹ̀lú ìṣe ṣé gbọ́dọ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹ lè jẹ́ bákan tó jẹ́ pé ní zamani tá à ń lò yìí àwọn tó gbà á tó ń lò ó wọ́n ti popularize ẹ̀ débi pé èrò tí ẹ̀ lè ní ìtẹ̀ wọ́n ìpìlẹ̀ yìí wọ́n. àwọn àfáà kan wọn tó bá ti rí bẹ́ẹ̀ yẹn àní fi ìpìlẹ̀ àní fi dájọ́ fún un. tuntun yìí bọ̀ tó bá jẹ́ pé currently téèyàn bá ti rí dreadlock rastafarian wọ́n máa ń karú ẹni bẹ́ẹ̀ kú màá ní well nípa ìyẹn ìrọ̀lẹ́ àìjẹ́ bẹ́ẹ̀ a máa mú níbi pé gbogbo nǹkan tí kì í bá tún ṣe ẹ̀sìn ẹ̀rí pé wọ́n kọ́ là wá kì í ṣe ẹ̀rí pé establish ẹ̀ tuntun tó pẹ̀lú nǹkan tí sísá ọ̀sán nínú ìgbà tó bá yẹ pé dreadlocks are known as rastafarians society náà dẹ̀ recognize fún àwọn rastafarians ló máa ń ṣe tó bẹ́tà ká jìnnà sí and that applies also to bob marley yallahu alam ẹ ṣe sísá ni question number one. Monique ẹ jẹ́ ṣe lè contribute sọ. ẹ lè fẹ́ contribute sí nǹkan tí wọ́n sọ. ẹ lè fẹ́ ṣe lè contribute. bẹ́ẹ̀ ni sọ. ok ẹ bá pọn ní microphone mo ń bọ̀ inshàlá. àdìgẹ́tì pé. ẹ mo sọ̀rọ̀ mo promise ẹnìkan nípa àwọn ọmọ àsọ̀rọ̀. ok sọ. àbá ti represent opinion yìí sísà. ẹ bá pọn microphone. to salaam alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ma'am, dreadlock, eh, nǹkan tó mi wò nípa ẹ̀ ni pé tóbìnrin bá ṣe é, ma'am irun ẹ̀ ló fi ṣe ń tòótọ́. Àmọ́ indication tóbìnrin wá ṣe irun, ó wá ṣe nìfàn, ó wá fẹ́ yọ̀rọ̀ business. Gbogbo wa la mọ̀ wípé ó máa tú mi. And dreadlock yìí dẹ̀lé lè, wọ́n máa tún lọ̀ kẹ̀ pátápátá. Okay. Ní àsìkò yẹn, ṣé ó máa wẹ̀rẹ̀ yẹn náà bẹ́ẹ̀ ni àbí ó máa lọ tú yẹn? Because kò rọrùn. fáwọn àwọn tó ti ń ṣe ọlọmọ pé à kíní kò rọrùn pé àgàgà tó ti jẹ́ irun ẹ̀gọ́gọ́ ló fi ṣe é ṣàwọn tó fi attachment yẹn ṣe báwo ló ṣe fẹ́ ṣe ní táìmù yẹn ti ṣe ni bóyá ni àbọ̀dún mẹ́rin ló fi ṣe ni láàrin yẹn lọ sí tòun àbí á báwo ló ṣe fẹ́ ṣe ní àsìkò yẹn ṣé kò ṣe é tí o wọ́n máa padà gé ni o wọ́n máa gé kúrò níbẹ̀ ni kò ṣe tú wọ́n tú wọ́n máa gé ni. fine àwọn reasons tó valid láti discourage ẹni wọn ní so irú àwọn reasons tó wà except pé tẹ́tí sọ̀rọ̀ tẹ́lẹ̀ nìyẹn yẹn ń sọ̀rọ̀ pé gbàkan máa hó so these are very valid reasons tí ò bá ní ṣe é tú padà ní láti tún un láwọn times kọ̀ọ̀kan bá fẹ́ wọ ìwọ haiva then definitely kò ní tọ́ fún wa láti máa ṣerú ẹ̀. kò wá ní jẹ́ dreadlock nìkan ó máa apply sí any other hairdo tó bá necessary pé ká tún fún ìwẹ̀ haida tí ò bá ní ṣe é tún then a máa discourage àwọn muslim sisters pé kọ́ má ṣe yes. ẹ jọ̀ọ́ ṣé ká lọ sí question number one fún un sísè kan láwọn fẹ́ contribute ṣé nǹkan bẹ́ẹ̀ fẹ́ yàtọ̀. Ọ̀dà wọ́n ló yàtọ̀. Ok. Ok. Now, wọ́n ní lórí question dreadlock yẹn pé àwọn question ló mú kan tó tẹ̀lé. Nínú ẹ̀ ni pé ká fi ọṣẹ sínú ṣé wà loud tí n bá understand fi ọṣẹ fún mi ọṣẹ tó máa ń rìn láti ìran àbí good mo ń dá sísá wa lóhùn láìpẹ́ yìí mo ní nígbà tí wọ́n bi àwọn àpá àtọ́jú wa lọ lórí ká fi ọṣẹ fún mi wọ́n differentiate láàrin ká fi ọṣẹ fún mi àti ká lo nǹkan tó máa bíìtì àwọ̀ wa wípé nǹkan introduce change to permanent ikọ́ kò permanent tá a bá fi ọṣẹ fún ìyẹn mọ́ under growth irun tó máa replace ẹ̀ the natural one ni bẹ́ẹ̀ tó ń fi ìpara sí ara kárẹ̀ lè jọ̀lọ̀ táìm tó ń lò para yẹn ara yẹn á máa jọ̀lọ̀ tí ò bá lò mọ́ tó ti yé pé wọ́n láwọn ìran nǹkan tó rọrùn pẹ̀lú ẹ̀ ẹni tó bá fẹ́ proof tó rọrùn òun ló máa fún wa ní text pé nǹkan báyìí báyìí láàárín tó rọrùn àbí pé change yìí ó permanent kò jẹ́ permanent lójú mi ṣé ti ń sìn but ẹni tó bá wá gbọ́rọ̀ táwọn àfa yìí sọ tẹ́mi tí ẹ bá sọ pé kí níyì permanent halco staff kọ́ ni final position náà tẹ́mi ẹ bá sọ pé permanent kó má ṣe bẹ̀tẹ̀ ní kò pé nǹkan táwọn àfa tó jù wá lọ sọ ni pé kò jẹ́ permanent thing lójú àwọn kò jù bẹ́ẹ̀ náà lọ ṣé ti ẹni kẹta pé bí mo beat ká beat káàtà àtẹ̀mọ́ irun àti ká fi rọ́bà àtàwọn nǹkan tó jọ irú ẹ̀ ká fi kún irun well bí wọ́n pé ìyapa wà láàrin àwọn àpapọ̀ discuss issue yìí hadith kan wà táwọn sọ pé kò lẹ́tọ̀ọ́ nínú sọ́fún muslim tí èèyàn pe nǹkan kan kún irun ẹ̀ tó ti yé àwọn kan gbọ́ yóò fi pé nǹkan kan ẹni gbìn ká má fi kún irun except àwọn nǹkan tá rí àkọsílẹ̀ pé. àwọn kan máa ń lò láì jíṣẹ́ ńlá tó bá kó irun jọ wọ́n máa ń fi okùn fún jọ jọ ká fi okùn báyìí lẹ̀ papọ̀ fún yẹn. bẹ̀tí pé a fẹ́ fi rọ́bà dẹkọréètì ẹ̀ ara pọ́n fi nǹkan kan kún irun ni. abẹ̀rẹ̀ àwọn tó gbọ́ pé rárá fífi nǹkan kan kún nǹkan táwọn ni pé irun ọ̀sọ̀ sọ clear. Sáwọn ẹ̀rọ kò mú. Ok, wọ́n ní ti kú àbí ti beautify. Nǹkan tí wọ́n ní ìgbà ti kú ni pé kó jẹ́ ẹ̀jẹ̀ lásìkò. Nǹkan tó ń gbà beautify ni pé ká wé e mọ́. Nǹkan tí mo sọ nìyẹn, méjèèjì jọra olójú mi. Ṣé ti clear? ẹgbẹ́jọ́ ti bí léèrè ẹgbẹ́ pẹ́sàn yìí ẹsẹ̀ sórí kí fi kú àwọn kan gbé tó yàtọ̀ fún ilé náà wọ́n fẹ́ béèrè ìgbà tó ní ká má tèrè kú o tí a bá wá mú attachment ìfẹ́ kó fi kún ẹ̀jẹ̀ tó bá rí inú orí kí lẹ́yìn ní wọn sọ́ńpẹ̀ ó wà loud wáyé àhà ìyẹn ti yanjú ẹ̀ so bí mo ṣe understand ẹ̀ nìyẹn o tó ti yé. Allah knows best. Question number number two. Number one. Question number one. Lórí ọ̀rọ̀ yìí náà, ṣé lórí ọ̀rọ̀ yìí ni? Ó rẹ̀ fún wọn fún wọn. aleykum salaam wa rahmatulah. mo fẹ́ ṣàlàyé fún wa pé dreadlock tó ń ṣe láyé nísìnyí tó máa ń ṣe bí a kà lọ sí salon kó lọ ṣe àbí kí wọ́n bá wa ṣe ó ṣe é tí o kódà kò gba ìṣẹ́jú rárá láti tú. èyí àwọn títà tó máa ń ṣe dreadlock tó bá ṣe ń wọ ẹ̀wọ̀n á tu. àti pé títí yẹn tí o bá ṣe dreadlock omi máa dábẹ́ orí èèyàn omi máa ń dé every part of your head torí pé natural náà ni nǹkan tí ò bá ṣe natural ló èmi lè penetrate even when you don't undo it omi máa ń débẹ̀ infected blood kan ṣe nísìnyí ó ṣe é tú àti pé àwọn tá à ń fẹ́ pé bóyá kàtijọ́ àwọn rastafarians and co ẹ̀yìn àjọ àgbàgbé pé ọ̀sán àti àṣẹ pé mọ́tà sábà àbíkọ́ nǹkan wà tó bá ju àwọn èèyàn ara wọn ni àníyàn ni o àwọn àfáà ṣàlàyé ọ̀rọ̀ kan máa fi ẹ̀ṣẹ̀ sí mi wọ́n ti ti kọ́ máa pẹ́ tá àbá ti ṣe láti fi ju àwọn èèyàn kan àtúntò gbogbo nǹkan tí organisation dé bá aláti máa tún àníyàn wa ṣe lórí ẹ̀ pé à ń fẹ́ ìjà àwọn èèyàn kan la ṣe ń ṣe. àwọn akọ́kọ́ ayọ̀ yẹn ṣẹ̀gbẹ́ kan ó sì bèrè ìṣòro mi. nígbà tí lọ fẹ́rẹ̀ sọgbẹ́ contribution sí sàmì dada ó rà pé máa kọ́ wọn ò clear wọ́n ní àkọ́kọ́ ní àkọ́kọ́ ní wọ́n ní dreadlock táwọn kan contribute kékeré ṣe é tú wọ́n ló ṣe é tú torí wọn ń fi nǹkan kan pé tó fi máa gbọ́n papọ̀ ní ẹ̀kan fún tó bá jẹ́ block níbẹ̀ yẹn tó bá gbogbo ìyókù tá à ń dì náà. now ibì kan tó wá kù fún mi pé ṣé ìṣe àwọn ọkùnrin tí wọ́n jẹ́ pèsè ní ṣé ti yé sísà wa ní àníyàn ló máa dìtánì nìyẹn. ibẹ̀ yẹn lèmi ti ní mo ní mo ní reservation níbẹ̀ yẹn. fún nǹkan bá wà tó bá jẹ́ pé àwọn tó máa ń lò ó àwọn kòfáàrù lò ibùn tá àbánilání ọ̀tá afẹ́ ti jẹ wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ìṣe wọn ni tó ti lé táwọn bá ti pé afẹ́ ṣe é but àlání ọ̀tá afẹ́ ti jẹ wọn kò tú wálẹ̀ àwọn nǹkan tá ànágbè kọ̀ tó pọ̀ tó pọ̀ ní àwọn nǹkan tó pọ̀ torí pé ìṣe àwọn kòfáàrù lò àwọn tó fẹ́ ṣe kódà tó bá ní kì í ṣe páwọn fẹ́ ti jọ kò fáàr ní ìwò páwọn afá sọ pé àìfẹ́ ti jọ wọ́n tú wálẹ̀ tó bá jẹ́ pé ìfúnmọ́ọ̀nù bẹ́ẹ̀ pé ìṣe wọn ni. generally nǹkan táwọn afá máa ń sọ ni pé tíṣe yẹn bá ti wá balẹ̀ débi pé àmì ti identify kò fáàr mọ́ àti kò fáàr àti ojú èké ṣe kò fáàr wọ́n ń lo àǹfààní tí wọ́n rí ní ìṣe yẹn àní fi jíì kùfàr mọ́ ìgbà yẹn nìkan la tó ní tìsílẹ̀ bẹ̀tẹ́ wájú pé anytime àwọn náà la máa ń ronú pọ̀ pẹ̀lú nǹkan yẹn kò ní di nǹkan tá a lè ṣe wàláhù alam. question number number one. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. jazakumullahu khairan. amiin wa. ẹ bí yóò wọ mọ́tò mọ́tò sọ̀rọ̀. naam ìgbà kí ló máa ń gbà tó jẹ́ pé tóun gbọ́dọ̀ bá ti tó máa ti dẹ́nu lọ́mọ sí lọ́ba ìpẹ́fẹ́ ṣiṣẹ́ gan. àwọn amẹ́ríkà wà ní àlejòwọ́ lójú gbogbo nǹkan tó bá ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wọ̀ sí ìfẹ́mọ́símọ́ wọn ò ní ṣe mọ́. ìyá lọ́sọ̀ yẹn ara wà lójú wọn bí wípé wọ́n tẹ́lẹ̀ dókítà kọ̀ọ̀kan lórí àwọn tá a wà ní ìgbọ́dọ̀ mọ́ sọ pé lálá tó òkè ilẹ̀ ló gbọ́ tí wọ́n ti wá sí tó bá ti wá jẹ́ pé ìta bá ti wá lé wọn tó ti forí kó ní kíní kó tó báyìí wọ́n ti wá máa padà wọ́n ní ilé láti wá lọ rí ìdílé. Torí bó ti jẹ́ pé ẹ̀dá bọ́dà lẹ́kọ̀ọ́ yóò tẹ̀sí lọ bá wa sọ fún wọn. Èyí tó bá ti jẹ́ pé wọ́n sí lọ́ba ti wà nínú agbárí ẹ̀. Àmì tó sọ̀tà bọ́dà bẹ̀rẹ̀ tó máa fẹ́ sí lọ́sí náà ẹlòmíràn ní rí. Ẹnì kan tó yí kọ̀ tó o bá ti kọ́ àwọn bírọ́dà wa jọ pẹ̀lú bí ẹ ṣe máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn a rí lára wọn o bó tó bá ti dèrò ọmọ sí mọ́bà yìí láàbí lójú ọmọ ìgbà ọmọ máa di pé èyí lè lè fún ìfòmíṣàn tó rárá yìí tí mo ti lè bá ti wọlé ṣé ìgbẹ́lẹ̀ yóò wà tí mọ́tínà àti ìyálẹ́kọ̀ọ́ jẹ́ mọ́ gbé ni àjọ èmi ò mú kẹkẹ bẹ́ẹ̀ ni sẹ́pẹ̀tì lè sọ ṣé ó yẹ kí èèyàn máa bá wọn tilẹ̀ gbé torí àwọn mọ́sílẹ̀ mi kò jẹ́ pé ìyáálé máa tàníyàn ò sí dáadáa but àníyàn tó ń gbé bọ̀ èmi bá ti wà lẹ́nu. látara pé èdè tí bóníyàn ṣe lè ní ìsìnkú tó apá ní ìsìnkú ni ọmọ fúnà mi wọn máa tó ní ìsìnkú débi pé ọwọ́ ọmọdé kátà ara wọn ṣe. àwọn àlékún ọ̀rọ̀ ẹgbẹ́ fi màá fi nǹkan tí sísà mi fi parí ẹ̀ máa fi bẹ̀rẹ̀ ṣé gbàlá àyè wà tó kọjá máa gbé pẹ̀lú tí gbígbí gbé pẹ̀ yẹn tí ò bá túmọ̀ sí pé ìfóònù ni wọ́n ń ṣíà ó fi jẹ́ pé kò tẹ̀ ní fún pírẹ́sìtì rárá rárá tó ti lé ìgbàlá àyè wà bọ̀tù yẹn náà làáfà wa ń sọ ní tíra pé a máa sọ pé jẹ́ pé wọ́n jọ yọ́nú sí káwọn jọ gbé pọ̀ tíra wàhálà ló máa ṣẹlẹ̀ ló sì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nà sísà wa kì í ṣe question actually wọ́n rán mi fáwọn brothers mi pàápàá jùlọ àwọn tí mẹ́tí náà wà ní agbárí wọn. ẹ wá gbọ́n bọ́dà tí mẹ́tí náà ìdá sínú wọn agbárí ẹ̀ kò gbádùn. kò gbádùn ṣé ìlú ìgbàdùn ọlọ́ ẹ̀gbọ́n kiri ọlọ́run.

tóun tó ń sọ̀rọ̀ fún yìí wọ́n ní àwọn tó bá jẹ́ mọ́tínà yẹn bó ṣe lè kí àlejò àti àìdẹ́kọ́ tó bá jẹ́ sáàkù làwọn ni ń ní àwọn kan wọn àwọn sẹ́kẹ́rì bọ̀dì ráyè gbogbo wa pátákátá ni wọn à ṣe lọ́láhùn àwọn oníṣẹ́ ìjọba ṣe lọ ẹni bá láwọn yìí òun ò òun ṣe òun ò àní kò múra sí i. ọ̀pọ̀ ní bá gbà wípé àṣẹ ọlọ́run ni gbogbo ọba àjọ ń sọ̀rọ̀ yìí kò sẹ́nì kan ní ọ tó lè fọ́ ṣàpè gbogbo ń tẹ́yẹ kóyún mọ̀ gẹ́gẹ́ bí housewife lórí ti mọ̀ tán àwọn náà sọ ìkẹ́kọ̀ọ́ ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ ni tí wọ́n ní tí wọ́n fi yàtọ̀ àwọn náà ń kẹ́kọ̀ọ́ ìlú àwọn ibi táyì náà kù sí pọ̀ tí wọ́n pé nígbà míì bọ́sẹ̀ máa ń di mílẹ̀ gan-an á tó nínú dúró tó mi ìṣe alcohol and sisters mọ́ mo fi ọlọ́run bá búra láti tẹ̀ nígbà tí mo jáde ẹnìkan ń sọ ó ní kọ̀kọ́kọ̀ ni wọ́n káwọn ń lòun ó ní nǹkan tó rí jọ̀pọ̀ padà confam wípé n tó rò pé ìyàwó òun ṣe ìyàwó òun ṣe ìyàwó òun ṣe bí gbólóhùn kan ló takora wọn láàrin àtìyàwó ẹ̀ bẹ̀tẹ̀ ń fi wo pé bí ká ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìkọ́wọ́kọ̀ wọn kọ́ wọn tó táyì náà bá ṣì wà òun lé àwọn ló ń fi ránṣẹ́ sí tó fi èyí sì torí pé ìlú perfect a máa ń sọ táwọn náà pé ẹ̀mí fúru wọ́n ṣe ń kẹ́kọ̀ọ́ ni tó bẹ́yìn ṣe ń kọ làwọn náà ń kọ tó ajọ máa mú sùúrù fúnra wa ni tó fi èyí sísà ni tó ọlọ́run àti gbogbo wa ṣe question number two àti number three ẹ bá a fún ọmọ ẹsẹ fún mi. sàlámù alaykum wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. In a situation tí ọkùnrin bá fẹ́ ṣe masnak. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa ń ṣe wọ́n á lọ ṣe tam torí kí ọkùnrin yẹn kó ba lè nífẹ̀ẹ́ òun ju ìyàwó tó wà ní. ọlọ́run bàbá ń gbọ́ àdúrà ìyá wíbi ìdá tam ní ọkùnrin tí wàá kọ ìyálé. ṣé understand? ọkùnrin tí wàá kọ ìyálé ó wá gbogbo ìfẹ́ òṣùwà lórí ìyàwó fáìsẹ̀ fẹ́ wá but immediately tí tọ́láàkì yẹn happen ọ̀nà wa gbọ́ àdúrà tí ojú ọkùnrin kó wálẹ̀ tó fi ẹ̀yìn yẹn ṣó lè padà wá sílé. ìyàwó tí wọ́n gbé lọ rẹ̀. ẹ ṣó lè padà wá sílé. àkọ́kọ́ náà àkọ́kọ́ náà islam ti kọ́ wa wípé bàbá jẹ́ kọ́kùnrin nífẹ̀ẹ́ wa kí ká lọ ṣe ògùn àwọn nǹkan tó yẹn máa ń ṣe tọkùnrin tó máa ń nífẹ̀ẹ́ yẹn ni pé kó páyọ̀ ọlọ́run kó ṣe dáadáa sọ́kọ kó wá bí ọlọ́run ọba pé kọ́lọ́run fi fẹ́ràn sí ọ̀pọ̀lọpọ̀ ṣe èyí tó lọ ṣoògùn wọn kò gbọ́ sí ìwé. secondly káwa náà máa fún ìpín ṣoògùn tó ju wọn tó torí pé ńgbà míì ohun tó bìnrin kan ti wàrà táwọn ò ní wà yẹn á kì í ṣe lásán bẹ́ẹ̀ dẹ́ni wọ̀ láì lásán ni ìwà rí lọ́lọ́run ọba ti kọ ìwà rí tó ń tó ń bù sọ́kọ yẹn lọ́lọ́run ti bẹ ìgbà yọkọ̀ òfin so kì í ṣe gbogbo ẹ̀ náà lòògùn na èyí tó lè wá wò kó jẹ́ ó jẹ́ pẹ́ṣẹ̀lú ní àbídàkejì the important thing ni pé wọ́n ní ọkọ wa ti kọ sísà yìí lẹ́yìn tó kọ́ ojú ẹ̀ wá wálẹ̀ bóyá oògùn ni òṣìṣẹ́ náà ni o àbí mẹ́tínà ti ó ti ń júwe bóun ṣe rí lódodo tó ti ń sìn ojú ọkùnrin tó wá wálẹ̀ ṣé sẹ́ńsì sàn lè padà sọ́dọ̀ ẹ̀ ìdáhùn wà lọ́wọ́ gbogbo yìí náà tó bá jẹ́ pé tẹ̀lá kan kò tí ì pé mẹ́ta tó ti yé kò tí ì pé mẹ́ta tó ti kọra wọn bẹ́ẹ̀ ni ó lè padà wá tọkàn sísà bá balẹ̀ sí pé ọkọ òun èèyàn dáadáa ni kì í ṣe pé sísà ló kórira bó ṣe ń bá òun lòmí ní kókó òun sílẹ̀ tó ti ọkọ ló bẹ́ẹ̀ ni tó wá ní pé ti orí ẹ̀ ti wálé ó lè padà sọ́dọ̀ ẹ̀ kò sí pẹ̀lú ẹ̀. tó bá jẹ́ ìvókébù nǹkan. tó bá jẹ́ ìvókébù tàlá irrevocable a lè dọ́gbọ́n sí yẹn kò ṣe dọ́gbọ́n sí a lọ sí ọkùnrin mi nà tí ìgbẹ́ bá collapse naturally lọ́kọ̀ ẹ̀ ṣẹ̀ láǹfààní àti fẹ́. question number four alekun salam question number four. Question number four. Question number four. Asalaamualeykum. Aleykum salaam wa rahmatulah. Question tèmi ni pé bóyá ìyàwó tí òun wọrí nípa mọ́sánná pé bóyá kan fẹ́ mọ́sánná lóhùn. Naam. Bẹ́ẹ̀ tó bá wà láàrin àwọn sísá tó ń sọ̀rọ̀ nípa mọ́sánná. Gbogbo nǹkan tó máa ń ṣe òun ò tẹ̀ wọ́n rí pé òun ti gbà pé àṣẹ náà ni pé kan fẹ́ mọ́sánná. ó máa ń rò ní ọkàn pé irú ọkọ tòun ti bẹ́ẹ̀ nípa fẹ́ tóun bá sọ̀rọ̀ nípa mọ́tíná pé ó lè ọkọ ọkọ yẹn tẹ̀lé lè bó ṣe rí o bóyá làákàyè àti gbogbo nǹkan ẹyọ kan gan tó bá fẹ́ pín sí méjì èsì tó yẹ kó fẹ́ ni. tó irú ọkọ tó wà ń à ti rí tẹ̀ náà ọkọ lọ kọ́ ẹ̀kọ́ ṣe ń bọ́yẹ̀ ṣe pẹ̀lú mọ́tẹ́pẹ́ èyí tẹ̀ lè àárín ìyàwó àti ìyá lásán débi pé wọ́n máa to àárín ara lẹ́gbọ̀ọ́ bóyá bá ṣe méjì láàrin ara lè lọ́jọ́ bó ṣe máa sọ fún pé ó ìyàwó bẹ́ẹ̀ tó wá fi ẹ̀mí fún ṣe pé òun ń retí pé kọ́kọ́ fẹ́ mọ́tò rẹ̀ òun ó dá lórí àníyàn ẹ̀ ohun tó sọ jáde yẹn kò jọ ti takùtọ̀ lọ́rùn torí ó gbà tọ́lọ́wọ́ bá ní kọ́kùnrin ṣe mọ́tíná ó dọ̀gbà pẹ́tọ́ ẹ̀ ni ṣùgbọ́n fẹ́ pé òun ráwọn àlébù kan lára ọkọ òun tí ò ní jẹ́ kó rí ṣe ó dẹ̀ tún pè sákèsì pé kó kọ́kọ́ gba ilé tí ó tún máa kọ́ lọ́tọ̀ọ̀ lọ àyẹ́bẹ̀ẹ̀kọ́ tó bá jẹ́ pé bó ṣe fẹ́ jáde yẹn bẹ́ẹ̀ lórí lórí ẹ̀rí ẹ̀ rẹ̀ láì pèsè.

It's not the best, but tọkùnrin sórí kílókùnrin fẹ́ tó dáa lójú. Wàláhì ọkùnrin tí Mẹ́tínà bá wà nù àgbáyé ẹ̀ ṣé ń gbọ́? Kò sí nǹkan tẹ́ ẹ sọ tó ní kó má ṣe é. Ṣé ọ̀gá bẹ́ẹ̀? Ẹ̀pẹ́ kí wọ́n ló ṣe pé ìlú sọ̀rọ̀ tó wọ náà ọba gbé kẹgbẹ́ aládá. Tó lórí bọ́ ẹ ti mọ̀ pé àwọn tá à ń bá bí nìyí. Ó fẹ́ eré o, ó fẹ̀rẹ̀ kéjì o, ní tọ́jú fún náà máa ṣe. Bẹ́tà tó ti kú sọ̀rọ̀ ọ̀ ẹ̀rọ àtàwárẹ̀kùn. aleykum salaam. tó jẹ́ ìyá ní ilé náà ma máa dùn sí pé ọkọ̀ tó tó bá tẹ̀ ìdílé gan bí ó máa ti wọ́pọ̀ pa gbòòjà fúyàwó méjì gan kọ́tẹ̀ tó jà ẹ̀. <laughs> ó ṣe èyí tó lè jọ́bù méjì fúyàwó bóyá ìyàwó ráyè ti rán méjèèjì yẹn. bóyá ẹni tó gbé ìjábọ̀ ni àyíṣẹ́ pọ̀ lọ́wọ́ òun ọkọ̀ lòún lè rọ̀ ó wá rí pé tí wọ́n ìjáàbù kejì yẹn tó máa tì ṣé ríro ẹlẹ́sàájú pé ẹ fún ọkùnrin. ọ̀rọ̀ yín lé mi ṣé ríro ọkùnrin yẹn ó ní láti kẹ́kọ̀ọ́ lóòótọ́ bọ̀tẹ́ tó mi sọ ni pé ẹ̀kọ́ tó yẹ kó kọ́ yẹn ẹ̀yin olùkọ́ tó ti yé ṣé ríro yẹn ẹ máa pe àwọn tó ọ̀nà tó ti yín náà àfáàfá kì í fi pé ẹ bá mi bá sọ̀rọ̀ ó kù fún mi báyìí ó kù fún mi báyìí irú ọ̀lẹ́mí náà sọ pé tá a bá ń bá wọn sọ láìpẹ́ ìjọ pé ẹran wa sí wọn wọ́n máa ń ní lẹ́yìn pé àwọn ìsáàrà àwọn ṣèkò fẹ́ káwọn ṣe mẹ́tínálì. lẹ́yìn náà ló mọ̀ pé ìlú táwọn gan ṣàkó pé kó ṣe mẹ́tíná ó sì máa rán pé ìbọn ṣe mẹ́tíná. ṣùgbọ́n àwa lójú ṣe pé káàpì sátírèsì èyí tó wọ́n wá nífẹ̀ẹ́ ààrẹ tí ò fẹ́ tó fún ìrìn ojúrú àwọn ibi tá a pè lákèsí sí yẹn àwọn bó ṣe mójútó bó ṣe àmójútó bẹ̀ yẹn. ilé ààrẹ yìí rẹ̀ bí àáfà ṣe sọ pé i will learn in the job. ṣé irú wọn gbà míì táwọn náà bá wá ń da àwọn àtà aláàbò pé ẹ̀rá ẹ̀rá bá wọn dá sí àwọn sẹ́yìn fún àwọn àtà wọn máa ń dá lóòpẹ́ àwọn bíbí tábà tuntun ń lọ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ kó mójútó tí ò mójútó bọ̀ tí pé sáǹpẹ̀ wọn sákìyèsí bẹ́ẹ̀ ni à ń pẹ̀ wọn sákìyèsí kò wá sí ìtẹ́yìn lè sọ tó lè tà létí wọn bí kẹ́ tari wọn síbi tó ti máa gbọ àgbá ìtẹ̀mí nìyẹn. ẹ̀yẹ́ ń lọ bìrìkà kọ́ ìkọ́ tó fún dàbí rẹ̀ ni pé kíyàn lè wá òfin à lọ́kùnrin jẹ́ ń ṣe òwe òbí nífẹ̀ẹ́ bùkátà rẹ̀ ti ń pọ̀ lẹ̀ ṣé ó lè máa nínú owó tí ọkọ̀ oṣù kò ní ta ò kọ́ òpè à jẹ́pọ̀ òun tún máa tọ́jú nínú ẹ̀ torí nǹkan ìṣòwò trust ẹ̀ ìjọ tí ó bá rí pé kò sí tó dẹ̀ yẹ kó ó lè wà bí kó má sí lò lè máa lo ìyẹn kò dẹ̀ sọ fún ọkọ ó máa dá lọ sóyún ó ti ṣe tẹ́lẹ̀. kó tó pé fẹ́ dábàá mọ́sánná àbí torí àbá mọ́sánná. mi aláwọ̀ mọ́sánná wà kò torí ìyẹn bẹ̀ kí ìyáálé wà òun fẹ́ máa tọ́jú owó láì sọ fọ́kọ. ẹni lọ sọ fọ́kọ òun ò ní lè máa a mú fún ẹni tó ní kóun máa fún ọ̀n bá tó bá ní òun lè máa tọ́jú ọ̀pọ̀ tó bá jẹ́ yẹn ọkùnrin tó bá dá wa lójú pé ní lọ́wọ́ kì í ṣe pé akọ̀wé lọ́wọ́ ẹ̀ ó dá wa lójú pé ìlú ni ó dẹ̀ dá wa lójú pé ohun tó yẹ kó jẹ́ ojúṣe bùkátà tó láwọn bá jù rí ohun yẹn kò ṣe é tá a bá láǹfààní àti yọnu irú ẹ̀ láì jẹ́ pé mọ̀ wọ́n láàjà lólè. mi ò tí mo ṣe nǹkan tó yẹ fẹ́ lọ lọ́jọ́ yẹn àti èyí tá a máa ó ní dédé ìta máa ná lọ́jọ́ yẹn. nǹkan tẹ̀yìn sọ ni pé. wọ́n máa tọ́jú ẹ̀. atọ́tọ́jú ẹ̀ ti fẹ́ wájú. wọ́n tọ́jú ẹ̀ lọ. Ah, rárá rárá sísà mi. lákùnláfẹ́. bùkátà tó wà lọ́rùn bóyá owó ilé ìwé àwọn ọmọ tuntun ẹ̀rọ ilé àwọn nǹkan tí èèyàn kó máa ń lọ tó wá ń dọ̀jì irú ìwọ̀n yẹn torí tẹ bá béèrè pé ọjọ́ yẹn ó lè má jọjọ́ yẹn owó skul àwọn ọmọ ó lè má jọjọ́ yẹn tuntun lórí jáde end of the term bẹ̀bẹ̀ ó ti dá obìnrin lójú pé tá a bá ní kó mu wá ẹjọ́ ìrìn àmọ́ a ti rí àwọn ọmọ ìrìn òun wọ́n bẹ̀rẹ̀ pé lórí yẹn irú ìyẹn tó bá tọ́jú ẹ̀ bí káyìn tó bá ti bẹ̀rẹ̀ kò tí ì kò tí ì fẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ pé n táà ń sọ ni pé bá a ṣe ń dẹ́kun ọkọ̀ rẹ̀ mẹ́tìmá mẹ́tìmá yìí táà tí mẹ́tìmá bá dé kò ní gbọ́ bùkátà bó ṣe yẹ jọ máa jí owó lẹ̀ láti pèpè àti àìní gbọ́ bùkátà rárá ìyẹn òṣètọ́ títí ẹ̀dá kùtọ̀rọ̀ lọ́wọ́. question number Number four, àbí number five. Four four. Bísímìlá. Sàmú àlékún. Àlékún ìsàlá. Ṣé o kwẹ́sàn lórí kí wọ́n máa pe àwọn ọmọ bíi ọpẹ́ yẹn ní Adéfo sí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bẹ́ẹ̀ béèrè ọ̀rọ̀ lórí ẹ̀. Fún láwọn èèyàn tẹ́ fọ́n máa ń pe ọmọ bẹ́ẹ̀ nítorí orúkọ súnmọ́ mọ́mọ́ lẹ́nu. Well, eh, àwọn orúkọ tí wọn kì í ṣe orúkọ tá a ti ìdí lárúbáwá rọ ṣùgbọ́n tí kùmọ̀ wọn rẹwà tuntun ọ̀pẹ̀yẹmí èyí mú mi tuntun tí ò bá ti ayọ̀mí dé tí ò bá ti ní ìtumọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹbọ tí ò sì ní ìtumọ̀ kankan tó sì wá kọ̀ lọ́nà kọ̀nà tí ò bá ń ṣe orúkọ ìgbéraga tuntun àmọ̀ kankan tó ṣe ní ìwọ̀ ṣùgbọ́n nínú nǹkan tá a fẹ́ ni pé kárí mùsùlùmí ká mọ̀ ní mùsùlùmí ó bẹ̀rẹ̀ láti orí ìmúra lọ síbi orúkọ jíjẹ́ orúkọ tá a máa gbọ́ tá a máa pé muslim ní ó ṣàǹfààní ju tá a ní mọ̀ bóyá muslim ni àbí non muslim ni. àwọn orúkọ tẹ kà sílẹ̀ yìí tí wọ́n bá ti wọ́n ṣe ìkejì orúkọ fún mi ó bẹ́tà ju kó jẹ́ fáwọn la máa tẹ̀lé wọn lórí lọ. ẹjọ́ ń sọ experience nígbà tá a wà ní high institution tí àwọn freshers bá wọlé a máa ń káàkiri hostel àwọn sisters láti àwọn wo la máa bì fún nfs kí la máa fi mọ̀ yìí pé muslim wáyà alákan àwọn orúkọ yẹn ẹni tó bá ti kàtàmọ́ tó kọ orí ìtọ́ tó bá sálámọ̀ fún akọ̀wòpá fúnjàlàgbé àbúrò tó ń bọ̀ kò ní da yín lóhùn tó fi ń sìn jáde tó máa tó ń sọlẹ̀ àwọn rìdíìmù àti ìpínlẹ̀ sí chọ́ọ̀sì wọn tó bá ti wọlé sí lára tán ìyẹn ti lọ nìyẹn but ẹn tó rúkọ islam yẹn bá tún fún alekun sọlá nira ntọ́lá ẹn tó rúkọ islam yẹn bá tún fún tọ́lá bá ní káwọn brọ́dà tó kọ́ lọ bá pàdé kí wọ́n mọ bí wọ́n ṣe fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé yàn tó bá ti rìn nss lẹ́ẹ̀kan lágbára ọlọ́run ti bẹ́ lọ́wọ́ àwọn sáǹsọ̀ ènìyàn ẹni pé orúkọ orí lọ́lọ́run ti pè yọ tí ọjọ́ ká àwọn orúkọ tó jẹ́ orúkọ islam máa wọn lórí ju àwọn pẹ̀lú ayé sọ tìtìmọ̀ ẹ̀ dáadáa. sáwọn alekun alekun salaam rahmatulah ẹ̀ǹfẹ̀sẹ̀ mi ni pé àdùn kí ẹ máa lo goal láti fi máa pààkì àwọn akk díẹ̀ díẹ̀ láti fi gba ìgbésọ́nà mélòó mélòó kan show right then again. goal goal goal goal goal elbow elbow elbow láti fi máa bọ́ǹd irun ọmọ. ok láti bọ́ǹd láti fi bọ́ǹd irun. ẹyin ọmọdé láti fi máa bọ́ǹd ẹ̀ sọ́nà mélòó kan then and again kí a máa lo beat. okay like this. yeah like this yeah. okay then kí a máa lo beat yẹn kó sọ mí pé kò ń ṣe attaching téèyàn àǹjẹ̀ ni pé ìgbà tí ìwé kan àǹjẹ̀ sí orí irun pé ìgbà tí ìwé attaching it to the air. so ìyẹn ń tó bèrè pẹ̀jọ báyìí ẹ̀ aláìsí ilé. wọ́n ní hangi ni. téèyàn ó hangi sí mu yan attach ẹ̀ tó yìí. i have had a similar comment. lèmi náà ṣe bí lóore yìí pé irun tó máa ń attach yẹn. then if instead of attaching it you decide to hang it. Would it be acceptable? No. I, <laughs> ah, no, no. But but they're different. Oh yes, of fear. Kí ló fi yàtọ̀? Beat nìyẹn, as in, ó máa beautify ẹ̀. Eh. Ọmọdé, as in. Ok, sẹ́rí iṣu tó kọjá ọmọdé, ìkọjá ọmọdé, another issue ni. Ká kọ́kọ́ establish náà wípé adding anything to the hair at all. ṣé tàbá àtàtẹ̀ mọ́ end of the strand ṣó ti justify ẹ̀ òun ló ṣe kóòtù pé nínú hadith sahih muslim ó ní téèyàn bá pe early pain fún irun àwọn àpá àkọ́dẹ̀gbẹ́ fún early pain. Nà fífi kún yẹn the government to be at the most end. Tuntun ló mo dẹ̀rù pé yìí náà gbà pé irun gan-an. tá a bá fi end tá a bá attachment náà ṣe allah knows best. nǹkan tó bá ní fún àwọn wa tó haram wọn ò fẹ́ ká rí àwọn ọmọ wa dàgbà torí yẹn náà ló so so um, however i understand wípé àwọn constraints kọ̀ọ̀kan lè wà nípa wípé. a máa ń rò pé tá a bá fi àwọn kìíní ìkún irun fún ọmọ kan ló máa fa irun ẹ̀ jáde á àwọn kan ní oríṣiríṣi but nǹkan tó bá dá wa lójú wípé a kọ̀ fún ẹ̀yin omi á bẹ́tà kẹ́ ẹ má lò ó fún àwọn ọmọ even táwọn ọmọ ò bá haram ni then ká má káwọn ọmọ lórí attachment tá à ń sọ yìí tí a fẹ́ fẹ́ pé ó jẹ́ haram fún ó but ó lè fi attachment fún lọ́mọ ẹ̀. sẹ́mi ń of course tó bá dá wa lójú ṣe question of ojú ọmọdé ó jẹ́ àgbàlagbà kan ní ṣù question of ṣé a ti sọ́dọ̀ àwọn àtà tó ní ká má attach anything ni àbọ̀dọ̀ àwọn tó ní tí kì í bá ti ṣe ni that's the issue. mo dẹ̀ dá ń lè mú ní èmi sì sọ́dọ̀ àwọn àtà tó ní anything at all allah knows best. àwọn ìṣe ẹjọ góò yẹn kọ fẹ góò kọ kẹlẹ fi ọmọdé ilé ọgbẹ tó ṣe yẹn náà same thing náà ni. tó pààkì. àbílẹ̀ láti bọ́ kí o fi. láti fi tọ́jú ẹ̀. kí o sọ̀rọ̀ lórí ọmọ ẹ̀ ṣé náà rọrùn. ok ok. now mo sọ náà kan mo ní arítẹ̀sì pé kọ́ bá kó irun jọ. bẹ́ẹ̀ni. sọmọ nígbà mi tóbi rẹ bá tó irun kọ́ tó dì í wọ́n máa ń kó jọ that is not look at justification as such wọ́n ti di orin nínú aritex fún yẹn but wípé yẹn fún yìí mo kóra ró ó jọ àwọn nǹkan tí a attach lójú tèmi alam best yes. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Ẹ jẹ́ kọ́ńtà tó fi fẹ́ bèrè nípa àfa tó jẹ́ àfa òní jálàbì. Wọ́n ní àwọn méjì. so first born wọn eh, bíi twenty one years ó wá jáde láyé ọdẹ ẹ̀ṣẹ̀ múyàwó kejì náà ni ọmọ kékeré ló ń tọ́ lọ́wọ́ tẹ́ǹ first já oyún ló kọ́kọ́ wálẹ̀ lára ìyàwó kí first born wọn tó jáde láyé so ìyáálé sì ń ronú ọmọ ẹ̀ tí ó jáde láyé kí ìyàwó náà fi oríṣẹ́ wàálẹ̀ lára ẹ̀ kó náà tún máa pé ọkọ pé ìyáálé ìyàwó náà dẹ̀ ń fáìtì fún pé ara tútù káwọn fi ṣe nǹkan táwọn máa ṣe pé oyún lè ọ̀rọ̀ ẹ̀ ṣàdá léwu débi pé àwọn fámìlì ìyàwó náà wá pé kínní ọkọ dẹ̀ ló wò lè fi ìyá lélẹ̀ tó ẹ mọ̀ ọ̀rọ̀ dẹ̀ nígbà àwọn èèyàn àwọn rò pé ó yẹ kí ìyàwó sì lè farada ara kò lè gbé fún nǹkan tó ń yẹn èmi wá tètè ṣe ń ṣé yóò ti ṣàṣìṣe náà ọkọ fẹ́ sí oru. bẹ́ẹ̀ni. àwọn èèyàn wá fún ìṣẹ́ rárá yẹ kó fara mọ́ nǹkan ẹ̀ jáde láyé. ọkọ ó ní òun fẹ́ fara mọ́ ìtọ́ ẹ̀ jáde láyé tó wọ́n nìkan ni. ó ti ní ìyàwó bẹ̀rẹ̀ retí pé torí bá kan àwọn ọ̀dọ́ ilé ẹkú wá. bẹ́ẹ̀ni ìṣúra tútù. ẹ rántí pé mo sọ nǹkan kan lọ́ọ̀kan kápẹ́lẹ́ ìṣúra question kápẹ́lẹ́ ìṣúra question. mo ní ẹ má gbàgbé àjùlọ tọ́lá ọ̀dá lórí ara wa rẹ̀ láti sọ̀rọ̀ ìfẹ́ wípé àwọn ìyá wa tá a máa ń sọ pé a fẹ́ jẹ tá a bá ń jẹ irú yẹn wọ́n láwọn dáadáa kan kí ló ṣe káàkiri náà jẹ wọ́n. irú nǹkan mọ̀ jáde láyé sí kíyàwó bá rí i pé á ṣíṣe ohun nǹkan sílẹ̀ òun rò pé ìrònú ẹ̀ máa pọ̀ òun gan lè dábàá pé baálé wa òun yọ̀ǹda tẹ paramọ́. ṣùgbọ́n tíyàwó yẹn ò bá yọ̀ǹda àmọ́ nǹkan kan nínú àkọọ́lẹ̀ tọkùnrin àjọ tó ṣe jẹ́ tuntun sàn láti má fi oorun tó bá sì fìyàwó ìyá ló kí ọmọ ìjáde láyé kò jẹ́ ọmọ yẹn náà lẹ́yìn pé ká ṣe wá àfihàn ká fi ń ṣe irú. tètè bá wá jẹ́ pé èèyàn ló bá ti ṣe rírì pé ìpínlẹ̀ tọ́jọ́ ìyàwó ìyàwó lè ní fẹ́ pẹ̀lú àgbẹ̀rẹ̀ ta ní pé ká fẹ́ jọ àwọn ẹni àkọ́kọ́ òun la fẹ́ kó jọ àwọn ẹni àkọ́kọ́ kó lè rí ọ̀ǹda pé ká bù lọ sùn lọ́dọ̀ ìyá lóòrùn ṣùgbọ́n tí ò bá yọ̀ǹda ẹ̀tọ́ ẹ̀ ní kọ́ wá tuntun abiola ọba èyí tí aṣọ síbi tọ́lọ̀ fẹ́ ká sọ fún ọlọ́run má ládẹ́ èyí ká fi ẹnu wa jíṣẹ́ tọ́lọ́run ọ̀run wa kọ́lọ́ ṣàmójútó fún wa àwọn àtẹ̀yìn àtẹ̀yìn ọlọ́run jẹ́ àdébà níbi tí ó lọ́sàn-án abiola kó rẹ̀ ní wa láti máa tẹ̀lé kó má jẹ́ pé akàn ń wá kọ́lọ́jọ́ pé àwọn wa أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك